ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن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 إن الله كان عليكم رقيبا وبعد أيوة هي توقف ولولدها أبوا أبوا كده وشاي سيلة والده دواء قرآن من وقضى نبوة محمد صلى الله عليه وآله وسلم ọba ìrìnà dá ọkọ̀ fún lórí orí orí ẹ̀sẹ̀ èyí tí ó fi káwá lọ́rẹ̀ àmọ́ lórí àtòjẹ́rú ẹlẹ́dà jẹ́gbà sùpáànà ó yẹ kí a bá orí náà wù tó mọ́ kàwé náà kó lọ́dọ̀ wa níbi ẹgbẹ́ ní àbúrò yìí títẹ́ pátápátá àti àwọn ọmọ ìyá nínú wa alábùkátà ọ̀fẹ́ yìí ìgbà fún ọjọ́ mẹ́ta gẹ́gẹ́ bí Yorùbá ti máa sọ ojú tí ó rọ̀ lọ́pọ̀ yanturu àwọn òjò tó rọ̀ lọ́pọ̀ yanturu yẹn ó ti fi pa ọ̀pọ̀lọpọ̀ omi fún alẹ́kùsọ́là ìtumọ̀ pàtàkì rẹ̀ náà ni wípé láàrin ìgbà tí a pàdé kẹ́yìn ó ti jẹ́ àkókò àwọn abẹ́ ní àwùjọ mùsùlùmí yálà ní tó fi wá ní abidọ́nà rere àwọn tó ti gbé bíbí wọ́n ti gbé bíbí àwọn tí àwọn àjálù tó ti ti ti ṣẹlẹ̀ sí àwọn náà bẹ̀rẹ̀ ìbáwọ̀ sáwọn olùgbà wípé wọ́n padà láyé àpàdé ara wa alàgbé ìmáà àkọ́wà lórí ìgbàgbọ́ àti ìpàrọ̀lẹ́gbẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yà wa tó ti lọ lágbàlagbà wọn abúlọ́lé àkọ́kọ́ orí àwọn ọmọ lọ́gbàlé wọn abúlọ́lé àkọ́kọ́ orí àwọn ọmọ وبكل أعطاها ومن في يد الجبل لا يدري وبالدنيا قاتل وفي بيجر الشرق العلامة وغير ومهادي المنفرد رحمه الله لبارك لبارك تبارك وتبارك يا رب سبحان الحقات الله لا نوجه ومسلمكات يا بلائي Papa, ṣe tí wọ́n lè ṣe àwọn àti wọn gbúdọ̀ ẹ̀dá tó bá wa yá sí ẹ̀fún wọn torí pé èrò ìrìn tí orí máa ń bì wọ́n máa wá yá sí ẹ̀fún wọn àwọn dáadáa dáadáa dáadáa tí wọ́n ṣe lọ́dẹ́dà tó bá wa tẹ̀wọ́n lẹ́sẹ̀ tó pọ̀ lórí ẹ̀. ní ìtẹ̀síwájú من الكتاب من تحقيق الترغيب والترهيب للإمام محمد بن نصر الدين محمد نصر الدين الألباني رحمه الله باب في a بين bẹ̀rẹ̀ قد lónìí tájà ìgbéyìí wẹ́ẹ́ dáadáa tó jẹ́ ká parí ẹ̀ باب الترغيب في نشر العلم ودلالته على الخير باب الترغيب في نشر العلم والدلالة على الخير توبة 1 الربط في الحديث ونعمل ونعمل الصوت يطلب الحديث ونعمل الصوت حديث ونعمل الصوت تشير إلى البيت 156 بدأ في الترغيب في نشر العلم الدلالة على الخير الترغيب في نشر العلم والدلالة على الخير بتابع بعض ومتابع في كل من تؤشي عطف الدلالة من يقوله مبتلى تساجو الترغيب تسجو إنكم كرسي ما خينك والدلالة على الخير فيما فقد هذا القول ìgbẹ̀mí wa ló ń gbẹ sí ká fọ́ ìmọ̀ ká àwọn tó lè wẹ́dẹ́ lè jẹ́ lọ subhanahu wa ta'ala tó bá ti dùn ní ìmọ̀ kò lè fẹ́ni tó lù wá tí ó dùn ní ìmọ̀ ó kàn jura wọn lọ ní. onígbàlejò àlè wàláwò ààyè tẹ̀. alẹ́ sọ́lọ́lọ́ fún àlè ìwádìí wọ́n ó ní ẹ̀kéde nípa mi ẹ̀mú tẹ́ ẹ gbọ́ látẹnu mi ẹ̀mú létí gbọ́ àwọn tí mo gbọ́ kò bá yẹ àyà kan àyà kan tá a fẹ́ létí gbọ́ àwọn èèyàn yẹn ló yẹ wá dáadáa àmọ̀ dáadáa tó táwọn ọ̀gá wọn fi ọ̀rọ̀ yẹn lù wọ́n á sì lórí pé ó lè tí ó ó bọ́ ta kó máa fi àwọn èèyàn tẹ́sùn. Bẹ́ẹ̀ sísọ táwọn ẹbí sọ̀rọ̀ wọ́n bọ̀ ayé ìwọ̀ sára sọ yìí pé wàlà ayẹ̀ nínú ẹ̀kọ́ ní òtúmọ̀ yìí pé ayàkẹta mọ̀ ẹ́ pé ayàkẹta ní kúùsù lọ di rọ̀mọ́ ayàkẹta ní kó máa tó gé ní kó máa kó lóko ẹ̀ka ìtumọ̀ ẹ̀ ìtumọ̀ ẹ̀ ní pé bá ń bá ọ̀la bí mọ̀ yẹn bá ti rí ó kéré mọ ìtumọ̀ yé wa nínú mọ̀ yẹn ká mọ fọ́n káàkiri ká mọ jẹ́ káwọn èèyàn mọ̀ nípa rẹ̀ ká mọ̀ wá sinmi ká mọ̀ sinmi níbi ìwà mọ̀ kristi ìwà mọ̀ ká àwa ṣe ń mọ̀ ó bá ti ń yé wa ká dẹ̀ fi mọ̀ mọ àwọn tí ò yé so a mọ̀ fọ́ ìmọ̀ ká bá a bá ti ń ní mọ́. a sì máa tọ́ka الحديث الأول في الباب عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن مما يلحق المؤمن من عمله وصلاته بعد موته علما علمه ونشره وولد صالحا تركه أو مصحف ورثه أو مسجدا بناه أو بيتا لبن السبيل بناه أو نهرا أجراه أو صدقة أخرجها من ماله في صحته وحياته يلحقه من بعد موته رواه ابن ماجه رواه ابن ماجه بإسناد حسن والبياقي ورواه ابن خزيمة في صحيح بالله وحكم الشيخ الألباني رحمه الله على هذا الحديث بالحسن قال حسن حديث الله قال باب سني رد حديث أبو هريرة رضي الله تعالى عنه أبو الرحمن عبد من بن الصقر من الرحمن بن الصقر بن الصقر روية الإسلام رضي الله تعالى عنه أبو هريرة معروف معروف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم قل بشهدوا على محمد صلى الله عليه وسلم قال إن مما يلحق المؤمن من عمله وحسناته من بعد موته علما علمه ونشره هنا النبي صلى الله عليه وسلم sọ nínú tí yóò máa lépa bọ́mọnìyàn ọmọnìyàn mùmìnì alẹ́mọ́mì ẹni tó gba Allah àtòkíṣẹ́ rẹ̀ gbọ́ tó gbọ́jọ́ kẹyìn gbọ́ tó gba gbogbo tó yẹ kó gbàgbọ́ nínú gbàgbọ́ tó gbà wọ́n gbọ́ inú tí ó máa lépa bá mi ní amẹ́lẹ́hìn wà fẹ̀lẹ́sì nínú iṣẹ́ rẹ̀ àti dáadáa rẹ̀ báàdà mọ̀ tìhì tí ó máa lépa bá lẹ́yìn ikú rẹ̀ nínú rẹ̀ rẹ̀ ó nọ́mbà wán. Ilman alamahu wa nasharahu. Ilman alamahu wa nasharahu. Ìmọ̀ ó fi máa wé. Ó fi ìmọ̀ máa wé. Wa nasharahu. kọ́ ìmọ̀ yẹn ká ìmọ̀ tó fi mọ àwọn èèyàn tó lè wá fún ìmọ̀ yẹn ká ẹ̀rọ gbàgbé inú hadith ọ̀sán bọ́n àpá àwọn mọ̀káwájú ṣe sahih bukhari عن النبي صلى الله عليه وسلم قال خيركم من تعلم القرآن وعلمه ثم رأى النبي صلى الله عليه وسلم إنه صحيح البخاري tí anábì sọ́lọ́ lọ́wọ́ ààrẹ ìwọ̀n sọ pé ètò dáàbì nínú yín ẹni òun náà lè fẹ́ pé alámọ̀lù kọ̀ọ̀án ó lọ kẹ́kọ̀ọ́ kọ̀ọ̀án lọ́dọ̀ àwọn tó ń bọ̀ á mọ̀kùn kìlkọ́ kìlkàdé ó lọ kọ́ ẹ̀kọ́ kọ̀ọ̀án lọ́dọ̀ àwọn tó ń bọ̀ á wọ́n alámọ̀lù bàtú wọn bọ̀ á tán òun náà wọ́n ti mọ̀ kọ̀ọ̀án yẹn ó fi ń gbà àwọn èèyàn nínú mọ̀ tó dáa jù fáwọn ti ń gbà àwọn èèyàn ní ìmọ̀ àlùkò dìgírímà nínú ìlú wa lẹ́yìn rẹ̀ làwọn ọmọ tó bá tẹ̀lé ilmu hadith ilmu sunna ilmu lóòrọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ téèyàn bá wá mọ ìmọ̀ kan tó fi wá mọ àwọn èèyàn téèyàn bá kú tán téèyàn bá kú ìmọ̀ téèyàn fi mọ àwọn èèyàn yẹn èyí ó sì mọ gbọ́ládá lórí tó ti mọ̀ tó fi jọ gbé dàgbé àmọ́. ẹni tó bá kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tó fi ìmọ̀ mọ́ àwọn èèyàn nítorí aláàdìkan táwọn èèyàn dẹ̀ mọ ìmọ̀ yẹn ọmọ mi ìmọ̀ lọ́nà rẹ̀ wọ́n sì mọ̀ dáadáa tó ń tàn bá kú tán àwọn tó mú mi ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ yẹn tó máa ń fi ìmọ̀ yẹn àwọn èèyàn tó ń aládàá wọn yẹn jẹ́ alákọ̀ọ́kọ́ alẹ́ ìyẹn náà sì jẹ́ àmọ́ yìí pé ipa tí ìmọ̀ kó nínú ẹ̀sìn àbíjì kékeré alẹ́ ìlmù ipa tí ìmọ̀ kó nínú ẹ̀sìn wa kìí ṣe kékeré alẹ́ ìlmù kọ́bùlà fún mi ṣe. báwa bá alìmọ́nù bukari fi sọ hìlì kọ́lá alẹ́ ìlmù kọ́bùlà lẹ́kọ́ọ́lì wàlámù ìmọ̀ sáájú ká tó sọ̀rọ̀ díẹ̀ ìmọ̀ sáájú ká tó sọ iṣẹ́ kó o tó mọ̀ sàn nípa ẹ̀sìn kó o tó mọ̀ iṣẹ́ ìjọsìn kan àlékàgbé lẹ́rẹ́ yìí ní àwọlẹ̀ kọ́kọ́ lọ wá mọ̀ ní kọ́kọ́ lọ mọ̀ ní fàlà àdàbò láìláha ìlọ́wọ́ wọ́n sábò fẹ́rí ìjọsìnkà orí lọ́wọ́ mọ̀ yìí pé kò fẹ́ sí ìjọsìn tó kú lódodo àti Allah wọ́n sábò fẹ́rí ìjọsìnkà lẹ́yìn ìgbà náà fún ní kìfẹ́ṣẹ̀ rẹ̀ so àlẹ́ ìlú muhimu jìkìyà fún hayat al-muslim ayú aláàfíìfà alákọ̀ọ́kọ́ nìyẹn kéèyàn ń mọ ìmọ̀ kó lè fi mọ àwọn èèyàn kó lè mọ fún ìmọ̀ yẹn ká báàbù tó tẹ̀lé báàbù yìí báàbù kìtìmọ́nì ìlú báàbù tó sọ fún wa wọn ní àtẹ̀lé àwọn kìtìmọ́nì ìlú àwọn àkàtìmì ìlú tó ń dẹ́rù bá wa pé àgbọ̀dọ̀ mọ́ fìmọ̀ pamọ́ ẹ mọ́ fìmọ̀ pamọ́.

má bẹ̀rù wípé tí bá sì mẹ́ mọ àwọn èèyàn ọmọ ilé mọ̀ ẹ́ jù mí lọ tí bá mọ̀ jù ọ lọ oríire rẹ náà ni. gbogbo ọmọ tá a kọ́ ní àríwá tá a fa tá a kọ́ tó fún hàlà fàlàwíyà tó wà gbàjáde ìsìlámíyà lọ tó wá dé àáfàá náà la sì jẹ́ fún sáàbà kọ́ra ẹni bàbá kan yẹn sáàbà kọ́ débọ́n hàlà tó dé yẹn tó fi lọ jáde ìsìlámíyà tó fi lọ jáde àtọ́lọ́ onímọ̀ kìrìjì wa kìrìjì tó dọ̀tí wa tó yé sàfúnà ìtòsí kọ́lọ́dọ̀ wa yẹn tí ó fi dàrú kìyàmọ̀ láàmọ̀ ní ọ̀mí lélẹ́ ìtòsí kọ́lọ́dọ̀ wa yẹn kò lè yọ kó nínú ọmọ tó bá ìfọ́sílù tó gbé nǹkan akọ yẹn gẹ́gẹ́ ní ọ̀pọ̀ tùtẹ̀lẹ̀ ẹni tó lọ mọ̀ lókè tí ò bá ní àwọn ìpìlẹ̀ ẹni kò lè mú kí yẹn àbíbélé ìkìlọ̀ gbogbo akẹ́kọ̀ọ́ tó lọ kéwú níta nígbà tó wá dé tó wá rògbò ti mọ̀jà fọ́ọ̀n lọ àfúnra rẹ o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o tó bá fẹ́ kí ìmọ̀ tó lọ kọ́ níta rẹ kó lálùbáríkà tó bá dé ní máa ń kí àwọn àfáà rẹ fẹ́ kí nọ́mbà. ó gbọ́dọ̀ mọ tẹríba fáwọn àfáà yẹn tí wọ́n fi jáde láyé fàwọn oṣù yóò kúkà ṣéèkì rẹ ni wọ́n jẹ́ ó mọ̀ tẹríba fún wa kódà kóòtù ní dùkúrà kẹsù lọ wò dáadáa kẹ lọ wò dáadáa gbogbo ẹni tó bá lọ tó bá dé àwọn màkà máa ń bẹ lọ́dọ̀ àwọn àfa àtàǹbẹ̀ lé tó o bá sọlẹ̀ o báwọn àfa àtàǹbẹ̀ lé o bá sọlẹ̀ o àwọn màkà ń bẹ láwọn pé pé ẹni tó mọ tó dé yóò tún mọ bá wọn wájú mi. ó tún wọn bá wọn wájú yìí kíbọ̀rọ̀ tó la fẹ́ kí sí experience táwọn afá tó kọ ẹ̀ lẹ́gbẹ́ wọn ti ń kéwú tọ́tọ́ bí ọ experience tí wọ́n ní yẹn náà ó sàgbà gbogbo tó o bá rí o ó sàgbà o fúlẹ́rì àti ṣàlùfà tó ká máa fi máa bá àwọn èèyàn ẹ mọ́ sáà hùwà ẹ má ha ọwọ́ mọ́ àwọn ọmọ ìmọ̀tẹ́ bá ha ọwọ́ mọ́ ẹ gbàgbé ẹ̀ kúrò kò ní wúlò fẹ́yìn náà ìyẹn jálá kọ̀ọ̀kọ́ ìnìmọ̀ aláwọ̀wò wà mọ̀ sọ̀rọ̀ yìí níbi bá nígbà Muhammad sallallahu alaihi wa sallam ó ti rọ́pù nǹkan méjì mẹ́ìmọ̀ tàlíbùhù wà náṣùrùhù tàlíbùhù wà náṣùrùhù máa kọ́ àwọn èèyàn mímọ̀ tó mọ̀ yẹn wọ́n máa ṣe nọ́ṣù rẹ̀ ọ̀tọ̀ ní ká kọ́ àwọn èèyàn mímọ̀ ọ̀tọ̀ ní ká tó wá ṣe nọ́ṣù mà. kámi lè kéwú àwọn ọkọ̀ lè kéwú tààlí ìmọ̀ nìyẹn ló ti yé nọ́ṣù ni wọ́n kọ́jú pé ẹ máa ṣe wá ẹ máa fi mọ̀ tẹ́ ẹ mọ̀ yẹn ẹ sì máa ṣe wá àti èèyàn. àwọn ìyálọ́jà ẹ bá wọn sọ̀rọ̀ àwọn àjẹlóko ẹ bá wọn sọ̀rọ̀ àníbi láti jẹun lórí o láti lọ sáwọn ìjáde o mùsùlùmí ni láàrin wa ni kí àwọn bàbá bàbá tó ti mo máa ń sọ àwọn bàbá yìí fa àwọn àwọn mùsùlùmí àdúgbò tá a wà ní ìfúkàbọ̀ tó pẹ́lẹ́sẹ̀ mùsùlùmí tó wà àwọn náà wọ́n jáde sí wọn táwọn bá ń sọ. kábẹ̀jì wà dáadáa hàn sí wọn ara mọ́ṣúrù ìlímì ní ìwà dáadáa ẹ fi hàn sí wọn á ah, àfa àfa séyà. àfa àti níwà ó súnmọ́ kò àwọn èèyàn fẹ́ sí o ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wàwáládàá sọ́ọ́lì hàn tàrọ́kà wù wàlàdà sọ́ọ̀lìhà sọ̀rọ̀kà ọmọ dáadáa tí èèyàn bá fi ilẹ̀ sáyé gbogbo dáadáa sọmọ yẹn bá ń ṣe lẹ́yìn èèyàn yóò mọ̀ gbàládá ẹja bímọ bàbá wa ń bímọ ẹja kọ́mọ wa lẹ́sìn ọmọ sọ wípé ẹni tí ò bá lè kọ́mọ rẹ̀ lẹ́sìn kó má bímọ o tó bá bí ọmọ tó bá kọ lẹ́sìn ó súnmọ́ kó di àbámọ̀ fún ọ tó bá dijọ́ gbé da kìyàmà so ẹja bí ọmọ ẹja kọ́mọ wa lẹ́sìn tó bá ti fẹ́yà ní ọmọ bíi fifty nínú wọ́n dẹ̀ jẹ́ oníkọ̀ọ́hàn onísùnà wàhálà oríire gbogbo ọmọ èèyàn ó sì jẹ́ oní Qur'an ó jẹ́ oní Sunnah. nítorí ẹ̀fọ́ síbò ni wàá máa ní ká aláwọ̀ ibi azeez ìyẹn ò lè fún ìwé nílẹ̀ wa jalla subhanahu wa ta'ala láti ṣe ìyẹn ò lè rárá o fún Allah láti ṣe. ṣùgbọ́n iṣẹ́ ń bẹ lábẹ́ ẹ̀ iṣẹ́ ń bẹ níbẹ̀ láwọn ọdẹ bíi máa ń bọ̀ wọ́n ti fọ́ mọ́ta alábìíní wa wà lẹ́nu náà ọmọ kan ọmọ dáadáa kan ó fọ ọmọ dáadáa kan rán lẹ̀. níwájú yóò fi yẹ́dọ̀ ọ̀la tó sàdúrà fún lára ṣe olóore tí ó mọ̀ nípa báyà nìyẹn lẹ́yìn ìjẹ́ tóbi méjì ẹlẹ́kẹta àwọn olùkàkọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tàbí kí èèyàn ti mú sáàpù pọ̀ áàrùn ilẹ̀ ọmọ láti jòlú ẹ láyé john láyé john nígbà tí wọ́n ti jẹ́ ìmọ̀ mú sáàpù pọ̀ áàrùn mú sáàpù pọ̀ áàrùn láyé olówó èmi ìdí náà lè fi gbáǹdẹ̀ báwọn fi lè gbáǹdẹ̀ lónìí ẹ̀dá wa ti sáàpù pọ̀ ọ̀dọ̀ fún àtúntò lónìí ẹ̀jẹ̀ lọ́sọ á tó gbogbo tí wí tó báyìí lọ kó bàtà àwọn yóò kó ní pàm bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. Tọ́lá ló wá ní àwọn ọmọ máa ń tó lọ sí ẹ̀sìn ní sáyẹ̀sì yẹn pé tẹ máa wọ́n máa ní ẹ̀kọ́ ẹ̀kọ́ bàtà sílẹ̀ àwọn yóò tún kó bá ń lo ní Mùsùlùmí, Mùsùlùmí wà pé tuntun ní ìlú bá a pàpà fi lè lù báyìí báyìí sàrí ni báyìí sàrí ni ó rí ó rí rí sàmùlọ ọpọlọ ní ó rí pẹ́ náà tààwí bàlá ní mùsùlùmí tó wá jẹ pẹ́rẹ́ tó bàjẹ́ ló wá fi sí iṣẹ́ lọ tó pàpà. tó ń báyé ìjọ àwọn èèyàn fi ọgbọ́n ìlú náà fún mùsùlùmí. ọmọ ẹgbẹ́ ọgbọ́n كتاب القرآن بيد وقف عن بلدوه ẹwà ìbájú tí bàbá ọkọ̀ wà láti bẹ̀rẹ̀ lóòrò pé a ń sáàpù mi rèé láti bá kú tán ọmọ mi jogún ẹ̀ tọmọ bá jogún mú sáàpù yẹn lẹ́yìn bó bá ṣe ń kà á yóò ṣe kí ni o bàbá yóò mọ̀ gbà ládàá. bàbá yóò mọ̀ gbà ládàá. tó lábẹ́rẹ̀ náà ní pé lónìí tán alhamdulillah ní nǹkan ti rọrùn dáadáa. lónìí a lọ sọ́jà ara kẹ́ẹ̀mọ́ ara mustaf àwọn èèyàn lónìí ara tó olóore ni dẹ̀bára mustaf túnyàn lónìí sọ́wọ́ bá ní títọ́ ti dé tẹ́ẹ̀mọ́ lọ jẹ́pẹ́ alùkìyàmà jẹ́pẹ́ olúwa ẹ̀dẹ́dà gbogbo ẹ̀ńtẹ́ fún mustaf bọ́ bá dé ìka èyí sì máa gbọ́ ládá wallahu musta'an ẹlẹ́kẹta àwọn mọ́sídìdà gbàdá ọbẹ̀ ẹlẹ́kẹ́ ní yàrá àbí masjidan banahu nǹkan lẹ́ẹ̀kẹrin tí ládàá rẹ̀ yóò mọ bá òkú mùsùlùmí ó náà ní mọ́sálásí tí mùsùlùmí bá kọ́ ọkọ̀ àtijọ́ bá kọ́ tí ìwà ti lè rí gbogbo ẹ̀dá bí wọlé jáde wọlé jáde lọ́sí kí mọ́sítà wà lórí ẹ̀ yìí ẹnìkan ló mọ̀ lọ́jọ́ bá ọmọ ẹlẹ́sìn olóòrùn wọ́n lé gbogbo bá mi jókòó bá ń kẹ́kọ̀ọ́ ọkọ̀ á ń bá ń kẹ́kọ̀ọ́ sílẹ̀ ló bàbá ládá gbogbo ẹni tó bá wọ bọ́sì bì í ó yẹ ọdún láyé ó kàtó áyì ó kí ọ̀rọ̀ yẹn ní ìwọ̀n ẹ̀dúró kọ́ ló bàbá ládá àkójọ tí mọ́sílì yóò jẹ́ mọ́sílì àkójọ ẹgbẹ́dà ah, kọ́wọ́ tó tẹ̀. ẹ̀sán bá ti bẹ́ẹ̀ lábẹ́ ní ìmọ̀ ṣe owó ìṣòro rẹ̀ ní ẹgbẹ́ tó tó tà. Àlùfáà wọ́n wà nínú sẹ́sẹ́lá ìfọ̀bá náà ti lẹ́yìn ìrẹsì sáà bá àwọn olùwọ́ òfin rẹ̀ ìtàkùn ìjẹ̀lá àwọn tó sọ wọn wọ àlè ìwò sọ̀rọ̀ wọn yẹ bá kọ ìdí nǹkan olúwo ẹlẹ́dà ìbẹ̀ ẹ̀dá wọn ti kọ ilé ìwò sẹ́dá àti ìlà. ìtú dáàbì ìtú dáàbì gbẹ́gbẹ́ owó wa láti kọ́mọ́ sí láti bẹ̀rẹ̀ lóko gbà. òtútù gbúdú ìṣàmọ́ padà gbogbo ẹ̀rọ kan ègbè ẹ̀sìn kan àjọpọ̀ balaba wọn ó bá tó kọjú sílẹ̀ ládàá rẹ̀ kù sí ni o. so ìgbẹ́lẹ́ làwọn tó ṣùgbọ́n ìgbà jẹ́ ẹgbẹ́ pé olóòní gbogbo wọn bá ti kọ́ pọ́pì yẹn láti bẹ̀rẹ̀ ló gbé ìgbésẹ̀ orí ni tó sọ ọba fún yóò mọ̀ gba aláàdá lọ ọba yìí fẹ́ sí ní ìlú tẹ̀lé ní ìlànà ẹlẹ́ẹ̀kanù onílé ọmọ ilé àwọn ọmọ orílẹ̀ fi ẹ̀kọ́ ilé rẹ̀ gbogbo ẹ̀ tó bá ń tẹ̀lé àjò tó wá fẹ́ sinmi ní ìlú wa ọjọ́ kan ọjọ́ méjì wọ́n ti kọ̀ọ̀kan sinmi bẹ́ẹ̀ ká tó máa lọ abẹ́rẹ́ tó ń tẹ̀ ẹ̀yọ́ pé òun ló fi dé lọ náà ọmọ ní àyè wà bẹ́ẹ̀ gbogbo báwọn yẹn bá fẹ́ wọ bẹ̀ lọ́wọ́ àwọn sùn àwọn àwọn ẹ̀yà rí ìdájọ́ lọ́wọ́ fẹ́ wọ bẹ̀ lọ́wọ́ sùn èyí wọ̀ gbalada tí ó fi jọ ìlú ìlànà ìyá àwọn náà èèyàn lẹ́sẹ̀ká èèyàn lẹ́sẹ̀ká nítorí ó pẹ̀ka lónìí ó lè jẹ́ pẹ̀ka ó lè jẹ́ fọ́ọ̀mù gbogbo báwo yẹn bá fẹ́ fún ọmọ ẹni ní kẹta yẹn tó ń sọ wípé fọ́ọ̀mù yẹn ní ìfọ̀gbà ládá lẹ́yìn ìlú. àwọn tó ń bá ń bá ń àkọ́jà kàmí mẹ́rin fìdí hàkì ní wàhálà tàbí kèèyàn ti sọ́dọ̀ àkọ́kọ́ èèyàn mú owó kàjáde nínú àpò rẹ̀ báyìí fífi hàmì ni èèyàn mú owó kàjáde nínú àpò èèyàn nínú owó èèyàn ní olówó èèyàn yẹn lówó yẹn fífi hàmì ni nígbà tó yẹn lálá ọjà kí ní nígbà tó yẹn bẹ́ẹ̀ ẹlòmíì bàbá fẹ́ mú ní oṣù tó sọ́dọ̀ àkọ́ owó ìdílé ka òun kó lágbájá tó bá kó lágbájá tó ó ti lé nípa e. lágbára ìwọ́n tó bá kọ̀ ó ti dáa jù onísọ́nà kan lẹ́yìn yẹn ṣe wà á ń ta sọ̀hí ó ń ṣe éèkù wà á dá sọ̀hí ó ń ṣe éèkù. nígbà tó bá máa wúyà tí wọ́n lẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ pọ̀ mọ́ yẹ pé á ah, owó yìí owó yìí àwọn èèyàn tíra yìí àwọn èèyàn tíra yìí ó ti ká fi sọ́wọ́ wọ́n lọ́ọ́ yà wọ́n yìí báyìí. ọ̀fẹ́ kó wọ́n sára ẹ̀dẹ̀ yẹn ní ká yóò tún di two million lẹ̀ yóò tún di ten million lẹ̀ ọ̀pọ̀ ni akópa ọmọ ẹ̀yà kan wọ́n kọ́ ọmọ ẹgbẹ́ wọn sọ̀rọ̀ ẹ̀dẹ̀ kan nígbà yóò wá wáyé wọ́n ti tún wọ́n fún wọn lẹ̀ ní wọn mọ̀ yẹn gbogbo ẹgbẹ́ sọ fún gbogbo lọ́wọ́ pé owó yẹn kọ̀ ẹ̀ wọ́n sọ̀rọ̀ owó ẹ̀ yára wọn wọlé. kù ti sọ lákọ̀ fàrà ẹ̀rẹ̀ rẹ̀ ọwọ́ yóò ti jáde padà lórí ẹ̀yí ó pa lórí ayé kò í sì ìgbà tó ti bí ọlẹ́ra olùdíjẹ ìgbà tó ẹ̀yà kí o لكن هو يتجلى سبحانه وتعالى صلى الله عليه وسلم من يتبقى الصدقة ó yọ owó kẹjáde nínú àpò rẹ̀ nígbà tó bá láàbíà lójú ayé rẹ̀ ó wá ń lọ owó yẹn ó kò fẹ́ sọ́bàtọ̀ àyè sọ́bàtọ̀ tó di àríyá tó pé tó bá ti kú tán kí ẹ̀sìn rẹ̀ máa bá òun tó bá fi lè kú ẹ̀sìn tó ti mọ̀ على صلى الله عليه وسلم قل يلحقه من بعد موته يلحقه من بعد موته حتى يتبع لكن يقول واسم قائل ẹyẹ ká máa ti fẹ́ olórí síwájú ṣùgbọ́n láti kọ́ ọ̀nà sí láti gbígbá àwọn ìmọ̀tẹ́ ìṣẹ̀yẹ lẹ́yìn ọkọ̀ àwọn ènìyàn. Ẹgbẹ́ ọgbọ́n ènìyàn dábọ̀ sọ̀rọ̀ ọgbọ́n ènìyàn. Kására ọjọ́ ajáde tó lẹ̀. Àkùnrin lè kọ́kọ́ ìdájú. Wọ́n lè máa jẹ ìgbéyà. Ẹ bá ti kọ́kọ́ ìdájú, ó ti kò tàwọn ọkọ̀ ìdájú tó lẹ̀ kọ́ ọ̀. Ẹ bá ti kọ́kọ́ ìdájú, ó ti kò tàwọn ọkọ̀ ìdájú tó lẹ̀ kọ́ bábábábá ìgbó ìgbà ìjàmbá ẹ̀tọ́ ń kọ́ fún ìdájú yẹn ó ti kọ́ ó ti kọ́ ó ti gbé ìwọ́tẹ lówó ẹgbẹ́ mi. mo máa ń mú àwọn ẹlẹ́dẹ̀ẹ́ lọ́wọ́ ajagunlẹ́nu olùgbàgbẹ́lẹ́nu àwùjọ wa wọ́n ẹ̀dá wò tí o bá bá ọjọ́ wọn káwọn ènìyàn lẹ́nu àwùjọ wọn ẹ̀dá wò ọjọ́ wọn ẹ̀dá wò tó bá dá wò lọ ó fi kọ́ àwọn ènìyàn lẹ́nu ẹ̀ńtí bá wù ẹ̀ yá ẹ̀ńtí bá wù ẹ̀ yá àwọn bàbá tó wọn bàbá tó wọn àwọn bàbá tó wọn ti wọ́n mú ká bíi mọ́ ń lọ láwùjọ yẹn. ó wa ìwé ẹ̀dẹ́ lọ́wọ́ jẹ́ káàrù okun ènìyàn kan wa lọ́wọ́ ìyẹn jẹ́ àdìsá lákọ̀ọ́kọ́ ti há lọ́la àdìsá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àdìsẹ́lẹ̀ kejì ti bá àbí kọ̀pẹ́tẹ̀ ti àwọn أخذ أبو قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قل ابشروا عن محمد صلى الله عليه وسلم طريقي خير ما يسمي الرجل من بذلك الصلاة ولتصادق الجنة عباده والصدقة تجري يبلغه أجرها وعلم يؤمن به من بعده رواه الإمام بإسناد صحيح أبو بكر الصديق أبو محمد صلى الله عليه وسلم سيدي خير المجد الرجل لله تعالى pé ètò dáàbò tọkùnrin tí في àjá àrọ́jú ìjẹyẹ ó fọ́pẹ̀rẹ̀ wí gbogbo pẹ̀lẹ̀ ها إذا خرج مخرج الغالب إنما خرج مخرج الغالب وإذا الرجل هنا يشمل الرجل والنساء والمدار في أيام الدين لأنه nǹkan mẹ́ta ولا wọ́n lọ sọ ọ́ lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ lọ́wọ́ ọmọ dáadáa ọmọ dáadáa àlàyé ẹlẹ́ẹ̀kan ọmọ tá ìfọwọ́sá kan ìfọwọ́ lọ àwùjọ kọ̀ọ̀kan wa tó lè lọ àwùjọ àjẹ̀wò sùúrù. Pàápàá jùlọ ọmọbìnrin pàápàá jùlọ ọmọbìnrin nínú àwọn ọmọ tá a gbọ́dọ̀ ní ìrẹ́lẹ̀ àti àmọ̀ sí. Ìyá àpọ́lẹ́kà tó ní agbára tá a gbọ́dọ̀ yìí sí ó làwọn ọmọkùnrin wá. Àwọn ọmọbìnrin bàbá ọmọ bàbá ọmọ ṣe wúlewúle lẹ́yìn ọmọ rẹ̀ obìnrin yóò àwọn ti sọ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ ààrẹ ìmọ̀ ìjọba lórí kéèyàn lọ́sọ ọmọbìnrin tó dẹ̀ lórí ọmọ lọ́wọ́ bá yóò sùn ná ẹwà wà lùgbọ́n ló ti sí lòdì àwọn obìnrin tó ń dàgbò láàbù ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí wà àwọn bàbá kan ìyá kan lóbi wọn kò ká tọ́jú ọmọ akọlẹ́kọ̀ọ́ ẹ̀sìn akọlẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀kọ́ ẹ̀sìn súnmọ́ àwọn ọmọ ọmọ fún wọn. kápákọ̀ yẹn lé kí ó fún ma tó mọ lé kí ó tó dáa tó ti kọ́ fún akọ̀ ara tó ti kọ́ fún akọ̀ ara tó ti sọ́nà lọ́wọ́ ọmọ pàtàkì ọ̀lọ́wọ́ ọmọ ayé kò sẹ̀. irú ọmọ yẹn ni a bá lọ sẹ́nu ó yọ ọmọ yẹn lóṣù wa tá a bá lọ sẹ́nu ló ti wọ́n ọmọ yẹn lọ. yóò wà lóko àbọ̀ lájú ibi ikú ó bàbá yẹn ti àbí bàbá yẹn bàbá rẹ̀ ti rẹ̀ yóò wà wálé tó wá sí wọ́n ti tẹ́lẹ̀ tó tẹ́lẹ̀ tọmọdé bí àkàrà ọlọ́gbọ́n ló dé ọmọ rẹ̀ kọ́ ni ẹ ọmọ rẹ̀ kọ́ ni ọmọ bí yẹ ó tó wáyà wọlé fún àwọn òbí kan ó lọ àwọn ọmọ ọmọ ọgbẹ́ ilé bá òkú òláwó tó kú ọkọ kẹ̀yẹ kára yẹ pẹ̀lú àwọn òkú ní orí à tí bàbá yẹn bá ń mọ implication tó sọ yìí kó òbí dẹ̀wọ̀. àlejò àkọ́kọ́ àmọ̀ sọ̀rọ̀ bọ́ọ̀lù àlejò ọ̀sẹ̀dọ̀ you have that mọ̀lẹ́hà àlejò olùkọ́ wọn fi àjẹ òkú látara igbe igbe táwọn ẹ̀wà ń kéde lórí. àwọn abọ́ àkọ́kọ́ mi yá kalẹ̀ yẹn ó lè jẹ́ kí ìhá àti kòsí bàbá ẹ̀dá wa wà wá wájú gbóòó wọ́n ní kí àwọn e, káwọn ọmọ náà wá bọ́ dunú ẹ̀rẹ̀ bàbá ti kú lọ́gbà bọ́ jó. ẹ wá gbé wá pé àwọn àwọn mùsùlùmí yóò tẹ̀ ń pèlè léré wọ́n wá pàdúkì rẹ̀ ẹ wá kó pé àjọ ẹ wá ń lù ẹ wá ń jó ṣé ó wù ní pé kí ẹ tètè káàdì bàbá yẹn ti kó tòun pé inú wákàtí ẹ bàbá yìí ti lọ ó kó ọba tiẹ̀ lọ tètè òun ní ìyẹn ni. ṣé yẹ bá fún wa ẹ máa ń tètè káwọn olùkọ́ á lágbàdá ti pé á lọ pàdé iṣẹ́ tó ṣe kálẹ̀ àbàbà àfẹ́ náà ọ̀tún wá ń dá lọ́wọ́ ìkú ẹ̀. sọ ọmọ rẹ kọ́lá tí yóò fi ilé lọ sí kọ̀lọ̀ owó ta lẹ́yìn ikú bàbá lẹ́yìn ikú ìyá. tùkáwọn bàbá káwọ ìyá ẹ ti lọ báwọn ọmọ rí ọ̀rọ̀ pé ẹ ẹ jẹ́ ti jẹ́ ti wá dára pọ̀ mọ́ ti ọmọ tó fún mi ìsìláàmù sọ nìyẹn kì í sọ̀rọ̀ ìṣúná mọ́tò òkú la ń ṣe àìsọ̀kù àáṣe òkú àáṣe kalẹ̀ mọ́ ọmọ tó ṣe tó kù ní ìṣẹ̀lẹ̀ àwọn ọba máa bí bàbá yẹn ti fi lọ́dún mẹ́wàá àwọn èèyàn tó lọ́ pàtàkì àwọn ọdún mẹ́wàá rẹ̀ wọ́n ti wá ń tó lọ lẹ́yìn ọdún mẹ́wàá lẹ́yìn ọdún mẹ́jọ gbà mí lẹ́yìn twenty years ni wọ́n máa ń ní láàpá wọ́n lọ fẹ́ ti fi àwọn fẹ́ ti fi ẹ̀yìn bàbá àwọn bàbá òun bàbá yẹn ti tó láti ojú ọdún sẹ́yìn ah! kẹwàá ń kó owó yẹn kẹjá papọ̀ kẹjá owó yẹn jọ kẹwọ́ bá aláìní kan ọmọ olùkọ́jọ́ ẹgbẹ̀rún ti fi dáadáa fún lọ́wọ́ yìí fún balada. Ìjọba àwọn ilé ìgbà àbápadà ọ̀sẹ̀ àwọn èèyàn ló wáyé lórí. Gbàwé bọ́ọ̀lù gbàwé gbá. Wọ́n wá bí ẹran ẹran ọdún sọ̀tọ̀sọ̀tọ̀ báyìí. Òde tí ẹran ọdún tó ń tóbi nílẹ̀ Yorùbá, òde méjì, òde òkú adéwọ̀. Adéwọ̀ olóyè bí mọ́bìtì wọ́n tẹ̀ sí ẹ̀rọ mọ́bìtì àbí ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ẹ̀rọ Gbọ́lọ́gbọ́lọ́gbì ìrìn láyé ìrìn ẹ̀rọ kọba yìí, bọ́ ti jẹ́ ẹwà yíwa yìí, ah, yìí ni ìlú wà yìí tó tó bá jẹ́ ìtàkìlẹ̀ ṣùgbọ́n ló pọ́n mi lọ́wọ́ lórí ẹ̀ lábí dáadáa dáadáa ṣe ń mú mi sí kò ká kọ́ lọ lẹ́tọ̀ọ́ ká fi ìpara lọ́pọ̀ wa ká fi kọ́ lọ ká lè ya ọmọ rẹ lẹ́yìn wa nígbà wo ṣe bá lọ sẹ́yìn àlọ́sí kiri yóò ká wọ́n mi là á bàbá wọn mú báyìí sábà kí bàbá tó tó kú jà kiri ó àwọn náà náà fẹ́ẹ́ àwọn náà tún sábà tó kọ́kọ́ sí akíló pé ọmọ àwọn ọmọ ọmọ ní best of the best education báwọn ọmọ lọ tún sùn kí ló láti kékeré tó ń lọ in Jesus name to have a great time wọ́n gbogbo yẹ ẹni ojú ọyọ gbogbo ìdílé wọn wọ harvard ìdílé wọn wọ harvard ọyọ ọkọ yọ high no good. So Muhammad cannot give you food. I have closed your eyes again. In is not our Jesus. In is not our Jesus. Oh, I go to the garden. Open your eyes. Food has come. Jesus has given you food. Ọmọ náà wà pé, ah, Jésù ló fún yẹn ló jẹ. Muhammad ló fún yẹn ló jẹ. Díẹ̀ díẹ̀ wọ́n ti dán ọmọ ẹ̀ wọ́n ti dà sí ẹ̀ díẹ̀. Ọmọ ọmọ nínú ilé. Kẹ̀mí Bíṣì jì tán. Àwọn ìlànà aláìsí. Ọmọ àpá. gbogbo ní sẹ́kọ́ ní ìgbòsílẹ̀ tó ti lọ. Bàbá yẹn ìyá yẹn èyí lé mọ́ra nílé ìmọ̀ ẹ́ sì yàtọ̀ ẹbí mọ́. Àwọn bàbá yẹn àti ìyá yẹn wọ́n sì yàtọ̀ ẹbí mọ́. Ní sùkú ohun oṣù ṣe pọ̀ tó láwùjọ, wọ́n fi ọmọ yẹn sí ẹlọ fún sẹ́nu àwọn kìnìún. Lọ́wọ́ yìí báyé wọ yẹ, lọ́wọ́ yìí báyẹ. Lọ́wọ́ lẹ́yìn ni ó da. Àtúntò ayé ní ìjọba ayé ló tù bàjẹ́ àwọn bàbá yóò rà lè ní àwọn yẹn wọ́n ti sí kéwì wọn ẹni tó wọ́n tẹ̀lé lẹ́yìn wọn rẹ̀ àwọn ọmọ yóò wọ́n sọ fún bàbá yẹn ní bàbá bàbá mi ti máa ná owó yìí ẹ̀mọ́ máa wá fún church ẹ̀gbọ́n ni tí wọ́n kọ́ bọ́ sọ fún ọ̀bẹ́ pé ẹ bá ti máa ná owó yìí láti ìgbọ́n church ó ti di christian ó ti lówó ó bàbá yẹn gbé níwọ̀n àti ìgbẹ̀yẹ ayé bàbá aláàjì náà lọ́lọ́ tó ti tó pé àti ìjà tó ti di wàhálà fún ọmọ tó náwó náwó náwó lórí ẹ̀ tó jẹ gbèsè torí ẹ̀ ọmọ yẹn ó wá ń dì pẹ̀lú ẹ̀ yóò ti di pé kàkà sọ́mọ yóò ti sẹ́rẹ̀ pẹ̀ dáadáa pé òkè òun ti di kílótò lùsù bàbá òun tó bàbá òun nìyẹn wọ́n máa fẹ̀sẹ̀ olóde fún bàbá rẹ̀ yóò àmọ́ sẹ́ẹ̀tì bàbá rẹ̀ nípa òun ò bá ti fi sẹ́ẹ̀ òun ò ní ṣe dáadáa fún bàbá yẹn bàbá ló láàyò yìí ìyá gbẹ́gbẹ́bí ló fi lórí rẹ̀ alájọ bá ti fi àwọn obìnrin lá ayé kọ́sọ̀rọ̀ lórí àwọn aláàfẹ́ ayé bàjẹ́ alùpàmọ́ náà ó polú kúkúsú sọ̀rọ̀ ká fọ́ ọmọ ọlẹ́sìn tó dáa ẹ̀jẹ̀ kọ́ ọlẹ́sìn wọ́n sàtúgbé rẹ̀ àwọn ìyá àwọn pariwo ẹgbẹ́ ìgbẹ́lẹ́lẹ́ àwọn náà. That's the problem. Wọ́n mọ́ tó ń ṣe ni wọ́n tọ́lá kọ́kùn tẹ́jìrí ọmọlógún àjòlóhà tọ́lá kọ́kùn tẹ́jìrí ọmọlógún àjòlóhà bẹ́ẹ̀ náà ni tọ́lá kọ́kùn ṣe kalẹ̀ ìrọ̀lẹ́ tí tọ́lá kọ́kùn járe tọ́lá kọ́kùn yẹn ṣe gẹ́gẹ́ yóò غير منقطع ليس صدقة منقطعة إذا صدقة جلال ẹgbẹ́ ìyẹn wọn máa lo sọ́kúnlá sọ́lákọ̀lù sọ́lákọ̀lù ó lè gbé dáríà ó sì ti mú ọtí àmọ́ ẹ̀ lọ́wọ́ ìjọ tí bá sì bá fi lè kú náà pé ẹ sọ́lákọ̀lù náà. sálúwájú kẹ kẹ ẹjọ́ rà kẹ lọ́sí ládàá kẹ ládàá bàbá náà tún kẹ ìyẹn ilé ìtawọ́ tó kúrú mọ́tò ìkáwọn ọmọ mákẹ́tì tó kọ̀ọ̀kan jáde àkáwọn ṣe ṣe bá ra àgbé ó dá kéèyàn ra àgbé o ṣé tó bá ti gbá àgbé ẹwọ́ lóṣù gbogbo ẹgbẹ́ àgbé wọn ti lè tẹ́ mọ́tọ́láṣí ṣe bá ra àgbé kíkọ̀ fún wọn tọ́tọ́láṣí ó ẹgbẹ̀rẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ bíbí dà ó ti tán ẹ wà lójà nígbà ló ń gbó lọ ní bẹ́ẹ̀ làbí náà ti wọ́n ti sọ̀rọ̀ mọ́tàlá tó ẹja tó sọ́ra kó ń já rẹ̀ ẹjẹ́ kẹta fún mọ́tàlá ẹ̀rọ márùn fún mọ́tàlá tí wọ́n fi kí lájà rẹ̀ pé ẹwà tó bá márùn ẹ̀rọ jẹ́rẹ́ tó ti tó wọn tó wà ló mọ̀ ẹ̀yìn lẹ́nu ìjọba bẹ́ẹ̀ jẹ́ lẹ́fúlà tí nípa nípa ti kí ó yẹ láì tó yẹ túbà tó yẹ lẹ́fúlà yóò ẹ̀ mọ̀ gbàládá tí fáàlù yóò bá ti rí ẹ̀ gbàládá. Kí o bá ti rí. Kọ́nà tó bá ní ní NCA yóò ju sórí èyàn ẹ̀ gbàládá. Ó gbọ́dọ̀ mọ ìṣú sórí èyàn. Ó gbọ́dọ̀ mọ ìṣú sórí mùsùlùmí. Mùsùlùmí gbọ́dọ̀ gbádùn pé ẹ̀ gbàgbẹ́ So, ẹ̀yà mọ̀ ní orí lórí sọ́dákọ̀ọ́ jẹ́ ọjàríyà tí ó mọ̀ pẹ̀lẹ́yìn tí ó mọ̀ pẹ̀lẹ́yìn wa ẹ̀yìn máa fi kí ẹni oko oko ọ̀sà oko mọ́mù wọ́n ní gbogbo èso oko yìí o gbogbo oko yìí o tẹ́bá ti ká mọ́ngò sí yìí o ẹ̀ máa ha fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́

sọ́dọ̀kọ̀tò járe lórí tí ó kọ́ máwò lẹ́yìn ikú títí láìláì. ìtọ́pálẹ̀ ẹ̀rọ ayé ló wà ní ìdílé fáwọn èyí ìmọ̀ tó bà fáwọn èèyàn tí wọ́n ti ṣiṣẹ́ sí ìkú ẹ̀. a pẹ̀lú ìdílé yẹn ló ń tẹ̀lé ìkú ẹ̀ sọ́dọ̀ yẹn ló ń tẹ̀lé olùfẹ́kọ̀ọ́ olùmọ̀ àlùsáàyè ìdí ìmọ̀ tẹ́ ẹ̀kọ́ fáwọn èèyàn ti ṣiṣẹ́ lẹ́yìn ní kì í sábọ̀rọ̀ ẹ wà máa tó ti àwọn ẹ̀dùnkù níyà ẹ wọ adúrú lóṣù ká ìdùnkù níyà láyé láwọn yìí ẹ wà máa tó ti lùsù lùgọ̀ káfọ́ àdúgbìrì ẹ wà adúrú lóṣù ká ẹ wọ sùúrù tó máa kà ẹ wọ èèyàn tó fi há ẹ wọ èèyàn tó fi há à lábàá lẹ́sẹ̀ wọ́n lọ́ọ̀hìn bàbá máa wá dájú ẹ̀kọ́ tí a náà lọ́wọ́ ayé wọ́n ń dá àǹfààní lẹ́sẹ̀ pé oníṣẹ́ ọba pọ́píṣẹ́ ọba agbóni píríṣẹ́ ọba pọ́píṣẹ́ àwọn ọmọ wọn ha ọwọ́ ha káàkiri àwọn ọmọ ha káàkiri dada èmi náà fẹ́ ha kí ayé wọ́n kà ọwọ́ bẹ́sẹ̀ káyẹ̀ bẹ́sẹ̀ káyẹ̀ bẹ́sẹ̀ ń gbala dáná wọn ti kú láti láti eighty láti eight seventy eighty kan tó. ẹ̀wọ́n ládàá tó ṣe kàlá lọ́wọ́ adé nígbà tó ti fà tí wọ́n sọ̀rọ̀ tó dé ní àwùjọ òṣèlú súnà wọ́n kà sí kékeré lábáyé ṣe kékeré àbúrò lẹ́dàá wa àwọn àpá wa lórí àwọn iṣẹ́ ìdílé tí wọ́n ṣe ní kúrẹ́ lẹ́dàá fún wọn fún wọn ládàá àwọn iṣẹ́ wọn yìí. onírànwọ́ ń kúrò ní ètò máa ń ya ẹni sáré ọ̀sán ètò máa ń ya ló gbà wá pẹ̀lú ìsúná ìdílé dáa. àwọn ìdílé wọn pẹ̀lú pọ́ọ̀pù Ọlọ́wọ́ aṣọ ilẹ̀ sọ. ìlà àmọ́ta àjíkà tó kò rírọ lóta. Wọ́n ní ìlà àmọ́ta àti sọ̀rọ̀lọ́pọ̀ ààrẹ ìwọ̀n tó sọ ìlà àmọ́ta tó àádámà. Èkọ́ta àmàlòhò ìlà ìsàlá. Ó ìtọ́ta àwọn olóògbé ìdájọ́ sára gbogbo ṣẹ́fẹ́ tí ń ṣe lọ gbogbo ṣe ló ti dákẹ́ pẹ́lú iṣẹ́ òní mọ́ kò ní lè kírun mọ́ kò ní lè gbà àwẹ̀ mọ́ kò ní má dáa lọ́wọ́ tó dáa àwẹ̀ mọ́ ìlànà ìtọ́láàpù àti mẹ́ta nínú àwọn iṣẹ́ tó tó fi ń ṣe tẹ́lẹ̀ àti tó fi ṣe kalẹ̀ ní ládàá ló mọ̀ bá Palavra para o Salvador de Aria. Salvador jáde sàárà tó ṣe kalẹ̀ tó ń sàlàyé àwọn ẹni ní sáfà òbí ìmọ̀ tó ti kalẹ̀ káwọn tó dáhùn àyẹ́yẹ rẹ̀ àwọn aláwọ̀ tó wà ní ìgbìyànjú àtọ̀kọ̀ ìlànà àwọn ọmọ aláwọ̀ baríkà tó ń sàgbà àti sàlàyé rẹ̀ náà ìwáyà tó wà ní ṣùgbọ́n ìyẹn ọwọ́ àkọ́kọ́ فلتمت الآية إن قطع أمره إلى الفلاح صدقة جارية ضعيف انتفع به أو ولد صالح جبره له ومسلم ضد رواية واحدة وبنفس أشعر الرواية في هذا الوقت والعلم عند الله وروي عن أبي رضي الله تعالى عنه قال وقد عرفوا نبض أمرهما الوالد رضي الله تعالى عنه قال سيدي رسول الله صلى الله عليه وسلم olùgbòǹgbò tí ó ti ṣe Allah alágbó ọmọkùnrin sọ̀rọ̀ lọ́kùnrin àlè ìwòsàn sọ ilé àrùbá akọrin lẹ́sìlì àdéhìí ní òjò rọ́gùn bá dẹ̀mọ̀ ó ní ìtẹ́lẹ́rin kan bẹ ẹgbẹ́rẹ́ yóò mọ yóò mọ ọmọ lẹ́yìn ìlú rọ́dúnú mẹ́ta àbúrò ìtọ́sí sẹ̀mìnìlá ẹ̀yà lákọ̀ọ́kọ́ lẹ́yìn tó bá kú lẹ́yìn tó sọ àwọn mùsùlùmí ní ojú òkú jihad wọ́n lọ sí ẹni jihad àwọn mùsùlùmí wá sùgbọ́n olówó ṣe gáàdì wa ibi tó wá ń ṣe gáàdì yẹn ibẹ̀ náà ti tá lọ́fà lọ́ọ̀kan àwọn ọ̀tá bá tá lọ́fà lọ́ọ̀kan ó bá kú alábi sọlọ lọ́ọ̀wọ́ rẹ̀ ìwọ sẹ́ńdá ó ní yóò mọ gba ẹ̀sán òrọ̀ ẹ̀sán òrọ̀ yóò mọ gbà lọ títí títí yóò fi jọ ìgbèjà kìíyàmà ìgbèjà alákọ̀ọ́ ẹlẹ́lẹ́ẹ̀kejì wà wọ́n ti lọ alága ìnìmọ̀ ọwọ́ náà lẹ arákùnrin kan tó fi ìmọ̀ máa wọ èèyàn mà á tẹ̀rù èyí ni alẹ́ ní ma ó nira bì ẹ̀sẹ̀ rẹ̀ yóò máa sọ̀rọ̀ títí títí lótú wọn ọ̀gbà táwọn ìwà ń fi ìmọ̀ rẹ̀ yẹ tọba fi ṣiṣẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ jùlọ àjọ ọ̀rọ̀ ẹlẹ́lẹ́ẹ̀kẹta òun ni arákùnrin kan tí ó ti sọ́dà kọ̀ọ̀kan sọ́dà kọ̀ọ̀kan jáde ájúrò sọ́dà kọ̀ọ̀kan ó ti sọ́dà kọ̀ọ̀kan jáde ó ti sàárà kan tó ń sẹ̀ fàájúrò ha láwùjọ ìjà yóò mọ̀ gba dáadáa sọ́dà kọ̀ yẹn máa jáná lójú ọ̀gbà tí sọ́dà kọ̀ yẹn bá fi ń sẹ̀ lọ́bẹ̀ tí ò tí ì dúró ẹ̀yẹ ẹlẹ́ẹ̀kẹrin ọ̀rọ̀ jùlọ ń tàbàkà wàhálà ọkùnrin kan bàbá kan ìyá kan tó fi ọmọ dáadáa lẹ̀ lẹ́yìn ikú wọn ọmọ dáadáa yóò ṣàdúrà fún wọn lẹ́yìn ikú ládàá rẹ̀ yóò máa bá wọn. nǹkan afẹ́ lórí àdéhùn yìí òun náà lọ́dún alùpàdà ẹni tó fi ìmọ̀ kan pàwé yà wọ́n ní yóò máa bá wọn lójú wọn ọ̀gbà tí àwọn èèyàn bá ń fi ìmọ̀ yẹn ṣiṣẹ́ ó kọ tí àkàlẹ̀ èèyàn wọn ka tí àrẹ wọn kà wọn kà ológun ìbárọ̀ ọ̀dẹ̀gbà àká olókọ tó tó kú ìyá ti sọ ọ́ ní ìwọ́n lórí ìtọ́ka ìyá ti sọ ọ́ ní àrùbákú nílẹ̀ wọ́n wíyà àrùbákú nílẹ̀ wọ́n wíyà. àti àdísì méjì ni ẹwọ owó sọ ọmọ fẹ́ ṣe káàkiri àgbáláyé mùsùlùmí tó kò fẹ́ sí ìlú mùsùlùmí tí wọ́n ti tí wọ́n ti mọ akákéde o àrùbá òun lẹ̀ náà wíyà ẹ̀wọ́ agbóró dáadáa ti àlìmọ́mù náà wà ọ̀hìn mọ̀ kó wọ́ kọ́kọ́ tí ààrẹ tí wọ́n mọ̀ ní tó fi dijọ́ gbé dàlùkìyàmà ìyẹn mọ̀ jẹ́ pé ìjà ìbá fún wa pé káwọn lọ wá mà nítorí Allah ká máa fi kọ́ àwọn èèyàn nítorí Allah mélòó mélòó ẹni pẹ̀lú àníyàn tí ó ga táwọn èèyàn rí tíra rẹ̀. ìmọ̀mù náà àìmọ̀mù mọ́ọ̀lì wọn ní ìmọ̀ ọ àwọn tó kọ́ mù wá sọ mù wá sọ àlásìkò wọn ní ìsàkó àbíbi mẹ́ta mẹ́rin márùn wọn. fẹ́ kọ́ wá sọ táwọn ti kọ́ wá sọ wá sọ wá sọ ká. tó ti lè òun lóka ní màkánà nílá nílá màkánà nílá ó torí jẹ́ kù. lóní àgbọ̀nà wá bá àwọn tó kù nínú àbámọ́ ẹni kìlà ń bọ̀ ká ní ẹ̀bà ti dà ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ní ẹ̀dá tí wọ́n kọ́ kọ́ sàfihàn pẹ̀lú tọ́jú wọ́n kọ́ ní ẹni tó kọ́ àdìmọ́tò kò kàn ẹ̀rọ kan sọ mọ́tàlá ojú wọn rí ó rí bọ̀ gbó lọ́tọ́ kú àwọn yẹn ti kọ́ ní wọ́n wọ́n olùwẹ́ta gbòò ọ̀rẹ́ mi wípé gbogbo àwọn tó ń gbòòkù ti tẹ́lẹ̀ ìbá ṣe ní sẹ́yìn bá mọ sí ìdìbò ti tẹ́ ẹ̀fọ́ àbí lẹ́gbẹ̀ẹ́ ìbú wọn. ẹ bá lọ́wọ́ ìdìbò ti lẹ́gbẹ̀ẹ́ sí ké ní àwọn afọ àkọ́kọ́ ọdún tó gbẹ́rẹ́ lélẹ̀ bùkọ́rí lónìí tọmọdé sàgbà mùsùlùmí kódà àwọn tí yìí ṣe mùsùlùmí ọ̀gbìn àfọ àkọ́bẹ láwùjọ àwọn mùsùlùmí bùkárí lónìí nínú sáré bùkárí yẹn bùkárí bùkárí bùkárí àníyàn dáadáa ni àníyàn dáadáa ni àbílẹ̀ ẹ̀rẹ́ dáadáa àmọ́ kéwù ni àmọ́ kọ́ni kéwù ni àmọ́ ṣe wá sí ni kúlú ẹ̀rẹ́ dáadáa fún wa fún àníyàn wa ṣe fún ọba àníyàn wa jẹ́ wà very very important very very important lójú kìí yóò ṣiṣẹ́ kékeré láì ṣiṣẹ́ kékeré láì ó sì mọ ní kọ̀ọ̀bùúlù àbí ìwòsàn ìdáwọ́ ni sùkárù ọ̀sán yóò sì ní ìtẹ́wọ́gbà tó ní agbára ودل إليه جل سبحانه وتعالى يثبت الله لعباده والله فلا يبقى له ذكر في الحياة الدنيا أو يسلمها لا يتعرف كل قشة الله أي أيوة الإمام أحمد أتبزع وأتبع ممكن رجل بعد الكبير المجمع الكبير المجمع الأوسط ولي وهو صحيح لغيره هذا حكم الشفاء البارد على الحكم والعلم عند الله فصل وعن ابي مسعود البدري لطب ابو مسعود البدري ركب فريا من حديث بابه ان شاء الله انا رجل ان حدث النبي صلى الله عليه وسلم هنا رقم توفى النبي صلى الله عليه وآله وسلم يستعمله جابي àwọn èèyàn lọ sójú ogun yóò ní kàkà tí mo lè gbé lọ sójú ogun ṣé ẹni wá nǹkan òfin mi náà tí màá gbé lọ sójú ogun. فقرأ إنه قبل أبيه ó sọ fára bí ìjọ náà yìí pé èmi náà ní nǹkan mú o ṣùgbọ́n nǹkan mú mi ò ṣe é mú lọ ó di báyìí báyìí báyìí. fàkọ́ra ọkùnrin wa ni sallallahu alaihi wasallam. ànágbà Muhammad sallallahu alaihi wasallam wọn sọ pé ìtì fúlàní ìtì fúlàní lọ́ọ́ alágbájá. wọ́n ní kó lọ bá lágbájá fàádáhùn fàámẹ́dàhùn ó wà lọ bá lágbájá yẹn lágbájá yẹn wá fún ní nǹkan ọ̀sìn tí ó fi lọ sójú ogun. فقال رسول الله صلى الله عليه وسلم عليه صلى الله عليه وسلم sọ̀rọ̀ àdìsú afẹ́sùn ọ̀rọ̀ tó pàtàkì tó fi gbajúmọ̀ dáadáa yìí. Àlábì ní Màdídàdà Àlà Fàíní Fáláwù Nísìlò Ájìrì Fàíní Ọkọ̀lá Àmìnì. Àlábì ní tó bá tọ́ka dáadáa kan fúyẹ̀. Sẹ́ni tí atọ́ka dáadáa fúyẹ̀ bá ṣe dáadáa yẹn. فله مثل أجر فاعلين كبيرة yóò máa ní yóò máa ní èdè ẹ̀sán ẹni tó ṣiṣẹ́ yìí wọ́n sọ rẹ̀ ẹ̀dì bá bá yóò ẹ̀sẹ̀ ìpàdánù ọ̀rẹ́ yìí ni kò sí ìjọba bẹ́ẹ̀ jẹ́ ní wa lórí ìpìlẹ̀ náà kò sí mi lè rí nǹkan lọ́wọ́ mi kò sí nǹkan lọ́wọ́ mi o ṣùgbọ́n ẹ̀dúró náà ẹ wá pé ẹ̀rẹ́ nìkan gbọ́lágbájá á ẹnìkan wá bá mi o ó lè sí kankan o báwo ló lé àwọn ọ̀rọ̀ dáàbò pàmì sàánú ẹ̀ ẹni ẹ sàánú ẹ̀ ẹni tó tọ́ka sí olóore fún yẹn yóò gbà wá dáa pé òun náà ti sọ́dá kọ̀ wọ́n jọ ti sọ́dá kọ̀. ẹ̀kọ́ kan náà sọ bẹ́ẹ̀ ni pé ẹ̀yà kan tún lè lò ó fún wa. bẹ́ẹ̀ bá lágbára ṣe ẹ̀dùn ní ilé ìfẹ́ni tẹ́ ọ̀kú lè ṣe é. ìjọba kan ẹ̀kọ́ mọ́ ẹ̀ àpẹẹrẹ mọ́ ẹ̀ lẹ́sẹ̀ ìbọ̀dà. àwọn ìwọ́n báyọ̀ sọ̀rọ̀ tẹ̀lé ṣọ́ọ̀ ilé ilé yìí ẹni tó ń fẹ́ ọmọ gba owó ọlọ́pàá owó àwọn èlé ìyá bẹ́ẹ̀ni ẹni tí yóò ẹ̀kẹ́tì pé lóde ìdá fà. ẹ wò ká nǹkan tí nǹkan tí wọ́n ti wọ́ o. ìgbà tó ti kọ ẹni wá ọ̀rẹ́ tọ́lẹ̀ ní ẹ bá sọ pé a ah, àgbọ̀lábẹ́yà ó ti fẹ́ yí wọ́n a ah, yí wọ́n kẹ̀ tó yí bàbá sákìrì ti òun ẹ̀fọ́ àwọn ìrọ̀lọ́wọ́ ana fàkì àbá àrọ́pù màá máa make connection ẹ̀rọ ó ti bẹ́ẹ̀ yíwọ́ fọ́ ẹ̀wà náà lẹ́yìn náà bá sọ pé ah gírígà lé gírígà ó náà máa fàkìrì ni bó ṣe kárí síra wa nìyẹn bó ṣe kárí síra wa nìyẹn ti fẹ́ pé ẹ ah ó mọ̀ kú ẹ̀rí ni ah ẹ̀wọ̀ ẹ̀ ọlọ́sọ́sọ́ àná nàìjíríà kan nàìjíríà kan jẹ́ gbèsè nígbà ọ̀sẹ̀ gírígà kan ah ẹ̀kùn ẹ̀já fúnra lọ tó bá ní júwe rẹ̀ ìfẹ́ lónìí ó ń bẹ láàrin wa ẹgbẹ́ tó lóró ọ̀pọ̀ ọ̀gbẹ́ ló ń ṣe tọ́lọ́ ẹ lọ́mọ bọ́ àwọn ìkọlá ọ̀gbẹ́ tó lóró ọ̀pọ̀ ọ̀gbẹ́ ló ń ṣe ó ti kọ́lé ó ti àbọ́sì ẹ̀wẹ́ ti bí mẹ́rin ó ti lọ hajj ó lọ múra kílógù owó jíìm nínú àkáǹtì ó ti wà sí pẹ́ẹ́pẹ́ bẹ́ẹ̀ ni ni kí n tún dọ́ọ̀bù lóye mọ́ ẹ júwe sí olóore fún àbẹ́yìn ẹjú lórí tó lórí fún kọ́wà tó lórí ẹjú ẹwà tó lórí wọ́n lọ tó bá ṣe ẹgbà ládàá nínú ládàá rẹ̀ yẹn fádà yóò dà bọ̀ afẹ́ta ládàá pẹ́jú tó ń ṣe ládàá pẹ́jú ó gbà kò afẹ́ tẹ̀lé títẹ̀ ní òtún afẹ́ tẹ̀lé ṣùgbọ́n kájú ìwé tí olóore fún yàn ìtàkà bẹ́ẹ̀ lè ní báàbù ìwé táwọn wà lágbára àti kọ́yìnà tó bá ìyá ọ̀lẹ́ ọgbẹ́ ìgbàgbẹ́ pé tó wà ní gbégbé kí ó máa rí lẹ́sẹ̀ aláì táwọn yóò máa sùn ní náà sọ àwọn ní dárúkúrí ọwọ́ alìbára fúwa gíríkà gíríkà ọdẹ ojú ọkẹ̀ ti tó o bá lágbára àti kọ́ ìmọ̀ máa tọ́ka mi aláwọn ọmọ ìyá kan adalẹ̀ kéwúlẹ̀ àwọn òwà ilé kéwú ṣùgbọ́n àwọn ọmọ ìlú ta àwọn ilé kéwú wọ́n mọ̀ òkú ta àwọn ìwáyé ẹ̀wọ̀n ilé kéwú ẹ̀wọ̀n bọ̀ rú àtijọba pé pípa ní o tó ayé o ìtàwọn bá yà tó bá yà pé ọdún mẹ́rin pẹ̀lú ọdún ìlú bàbá ọmọbẹ ní ìbàdàn wọ́n súnmọ́ àwọn ṣe àbú Ahmad dada dàgbà ní ọmọ white man níjọ́ tí mo fẹ́ lọ pàdé ṣèkọ àbúgbèrè àfihàn ọ̀rọ̀ àfọ àtàwọn nínú ọ̀rọ̀ ayé ìta tó lé ní ìtìjú àtúnṣọ wàá bẹ́ tó tí ẹ bá tìjú ẹ pẹ̀lú ìwòkò rèé tó tí mo fẹ́ lọ pàdé wọn pé mo fẹ́ jàǹfààní ìmọ̀ lọ́dọ̀ wọn láti ìkéde yìí ìkéde láti gbéra lọ́dọ̀ àwọn kan wà wọ́n ṣiṣẹ́ ní àwọn lẹ́gbàá ìjọba wọn gbé ìjẹ́pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tó ti yẹn kọ̀ntúrù ìnáwà àwọn alákọ̀ọ́ fún ilé kọ́ àwọn òṣì kàwé rẹ̀ àpá ìdí tọ́jú pé ọjọ́ ọkùnrin yìí ó lájú kéwù ẹni ẹni tó gbà á ilé yìí lájú ní tí ní ìbá fún àjà ọgbẹ́ yá á pé yóò kọ́ gbádùn ọgbẹ́ yá lọ ní oṣù kejì náà nìyẹn ó ti sọ́ọ̀dì mi sọ́ọ̀dì mi dáadáa àti wọ́n fi hàn ní ẹgbẹ̀rún ọ̀sẹ̀ sílẹ̀ yẹn. Ìjọba Àwọn gẹ́gẹ́ fún àwọn òní ní ìṣìlọ́dọ̀ ṣe kàwé ya, àbútù ọ̀tọ̀ rẹ̀, àbútù ọ̀hìnà, àti ìbọ̀bọ̀lọ̀. Wọ́n òní ní ìṣìlọ́dọ̀ ṣe kàwé ya, wọ́n láti lọ lúrù bàbá wa tó ló sọ yẹ àbábùlà là ń pè wọn tó bá gbàlá tó akọ́kọ́ lọ tréṣì bàbá yẹn wọ́n ti pè wọ́n lẹ̀ fóònù tí bàbá yẹn ti pè wọ́n pàpọ̀ ní àwọn náà sí ìrà àwọn tó sọ yẹ àwọn ọgbẹ́ ẹ̀yà lọ́gbọ́n wà ní wọn tẹ́lá ní kábàbùlà wà á kéwù pa mi ò fẹ́ kó lè rí ní o lọ́wọ́ sùn ní gbogbo ṣùgbọ́n orin kan ṣe ní ọjọ́ náà tí mo bá rí wọn wọ́n wà á ìtumọ̀ ló dúpẹ́ fún ọ. ọmọ tó mọ̀ jábá fúra rẹ̀ àwọn wá ṣe ọ̀pẹ wọn fún lé wọn ní wò wọn ni wò sí ilé ọkọ̀ tó fi ìdè hó pọ̀ sí eré ara ẹgbẹ́ rẹ̀ wọ́n ń gbé ilé kan wọ́n ń kọ́ ní hó pẹ̀ lọ́wọ́ àwọn adúró dè wọ́n adúró fi wákàtí mẹ́rin tó fi yá ọdún mọ́kànlá òkú

so bí ìbá fún mi wá lè kéwù mi so àwọn aláṣẹ ó ń pọ̀ wọ́ mi níwájú wọn. so bí mo ṣe jọ ilé kéwù mi kí n bá ti wá rí bàbá yẹn láti ìgbà náà ẹgbẹ̀rẹ̀ sáwọ́ ẹgbẹ̀rẹ̀ sáwọ́ àwọn ọ̀rọ̀ yẹn àwọn ẹgbẹ́ mi lọ lé kéwù wọ́n wá rẹ́rìn wọ́n wá ìṣòro ìrìnàjò bí ó ti dàgbé ẹ̀ fún àdúgbò láyé. ìṣòro rẹ ni tó bá bá ọ̀pọ̀ tó sì sì ẹ̀yẹ ká máa ṣe fúra wa bóyá ẹgbọ́ pé àdúṣe kan ti ilé kí ó kan ti ṣe níbi gan o ẹ̀yin òde lágbára sí lọ ẹni ká ọmọ ìyá yín gbọ́ kódà a lè sọ́ọ̀sọ̀ ọmọ ìyá lọ lé kéwù pé wọ́n lọ lé kéwù àwọn bùkátà púpọ̀ ìyàwó ti pọ̀ lẹ̀ ọmọ ti pọ̀ àbí ọmọ ti pọ̀ lẹ̀ ìwọ lọ ìwọ lélẹ́yìn gbogbo ẹ̀ bí kíyàn níyàwó ọ̀sọ́ pé òde kéwu ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà ó máa ń fa àyàn àwọn ọ̀gá mi rí ó sẹ́yìn tó fi yé pé ìgbà ìwé làbúrà pàtó yóò kí ti di yàrá sọgbọ́n tó márì pẹ̀lẹ́ ìjára náà ẹ̀rù ń bá àwọn àgbà yẹn káwà tó márì pé títa bá márì tán láti lè máa ké lọ wàlhámdùlá a márì tán kódà kàtà a márì tán bàtọ́ àmúra sí ké òkè gbogbo àgbà ọ̀dọ́ ṣe káfẹ́ yá ìkó ti márì kódà kò ti jì má. ìwé ló ń dà fún ìyàwó tó fẹ́ òkè tẹ̀lé ọlọ́pàá mi sẹ̀yàwó mi yẹn ọkùnrin sọ torí ìyàwó wà lára ẹni tó máa ń jẹ́ kí kéwú ọ̀rùn fún yẹn tí bá ń lọ ń gbà náà mo lè mọ́ lọ owó pọ̀ sílẹ̀ rẹ̀ ó ti bẹ́ẹ̀ lọ sí kéwú ọlọ́run fún mi lọ́wọ́ màá sì lọ bẹ́ẹ̀ tí màá fi dé àwọn máa ní àwọn náà yọ lẹ́yìn lọ́dọ̀ nígbà fún gbà náà o mo dókòó ẹ̀kẹ́ màá sì wọlé ẹ̀yẹ tó fi onítùmọ̀ àtùmọ̀ tó sùn àwọn pátá máa dùn lẹ́yìn pé ara rẹ̀ sàárẹ̀ wọn ló ti ṣùgbọ́n ìlúbọ yẹn ìlúbọ ìlúbọ wà ní ìwà dáadáa àjì àgbà àjì òkú fúnra wọn jẹ kú jẹjẹjẹ pé a yẹ oṣù tó kẹ. tí o bá ti di àgbẹ̀ ìyẹn wọn ní sọ́nà kọ̀ọ̀tì dáadáa máa gbẹ ẹ̀ òdìjẹ́ méjì nígbà tó tó tó wà á ní bá tó tó bá yẹ kó tó tó bẹ́ẹ̀ nígbà

gbogbo ẹ̀ ní í ṣe pẹ̀lú àkólé kan tó ti yé ìyàwó lè bá àpé bẹ́ẹ̀rẹ̀ tí ọ̀wá fẹ́ ṣe yóò kì í ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà ìgbà tí mi ò tí ì fẹ́yàwó yẹn ìyẹn máa ń pè ẹ̀gbẹ́ yẹn lè lọ ojúkúrú oṣù mẹ́fà tí òṣèlú tí ó béèrè mo tẹ́ máa níyàwó ní ìyàwó sẹ́yìn àti ìrọ̀lẹ́ ní àwọn sẹ́yìn ìrọ̀lẹ́ ní ọlọ́gbọ́n ṣàlùwà kí la fọ́ débẹ̀ ní pé ká máa júmọ̀ iṣẹ́ olóore fún yẹn pàápàá jùlọ níbi ẹ̀kọ́ ẹ̀sìn iṣẹ́ ńlá ni ẹ̀bá wọn gbá àwọn ah, ilẹ̀ sharp tó ní ọpọlọ ẹ̀kú lọ́wọ́ á lọ́dà ilẹ̀ sharp tó lọ́pọlọ ẹ̀kú lọ́wọ́ ẹ̀kọ́ lè jẹ́ ẹ̀kọ́ lè jẹ́ ẹ̀kọ́ lè jẹ́ lọ́pọlọ báyìí ọlọ́wọ́ pápó àyà ẹ má tẹ̀sí sí àwọn èèyàn nínú àwọn ọmọdé kéwù yóò wà dé àwọn ṣàwáyé adé ní ojú lọ́pọlọ ẹ̀rọ lọ ẹjọ́ lọ kí ẹ̀rọ lọ bí ó lórí àwọn ìjọba sùhánù ọ̀rọ̀ tó wá kó lọ́wọ́ tó bá dé yóò sàǹfààní fún yín yóò sàǹfààní fún yóò sàǹfààní fún àwọn ọmọ yín àwọn ọmọ wa ilé mọ́ ní ìdíkà wọn dá àwọn ọmọ òun ti lọ fojú wí náà ó ti dé àwọn ọmọ òjòkó tí yóò ti lọ kọ́ wọn lẹ́kọ̀ọ́ tá a kọ́ wọn àwọn èkó tó jẹ́ ká máa dúdú dúdú iṣẹ́ olóró fúnra wa ó lè máa dẹ́sà àlàfẹ́lẹ́ fọlọ́pọ̀ mísìlò láti lè wà ní ọkọ̀ọ̀là àmúlè tó bá dúwe iṣẹ́ olóró kan fún afẹ́nìkan ẹni tó dúwe iṣẹ́ olóró yẹn tó bá ṣe wọn ló gbàládá ó bẹ̀ rọ̀wọ́ mú mo àlùmọ́kù àwọn ni wọ́n gba àdìsí yẹn wa Abu Dawud wa àtàbí dáwùd àti mọ́mù tìrìmì wọn àbí mọ́sùkòdì ọjọ́ ọlọ́kàlà ánú àìsàn látọ̀dọ̀ àbí mọ́sùkòdì bákẹ́rẹ́ àlùbáṣẹ̀rẹ̀ ọ̀dẹ̀ ọlọ́run sálà ánú kọ́lá àtàrọ́jú ló nàlẹ́ yẹ sọ̀rọ̀ lọ́wọ́ àríyọ̀ sọ̀rọ̀ ọ̀sán àdà wọn alábìnrin kò sí nǹkan kan lọ́dọ̀ mi tí mo lè fọ wàlá kí ni ti fúláì wọ́n lọ bá lágbájá fa átàrọ̀jù wọ́n lọ bá lágbájá yẹn fa àtọ́ọ̀mù wọ́n fún ní nǹkan tó lè mú lọ sójú ogun bàkọ́lá ọ̀túnú lọ ìsọ̀rọ̀ lọ́rùn àrẹ ìrọ̀sẹ́lẹ̀ òjíṣẹ́ òjíṣẹ́ ńlá Muhammad wa sọ pé wọ́n dára ara sẹ́yìn ẹni tó bá tọ́ka dáadáa kan fún yẹn fara oníṣẹ́ ajínigbọ̀n ayé ìdí àwọn àdínì yóò máa ní èdè ìlú ẹ̀san tẹ́lẹ̀ yẹn bá ní àbí tó bá ṣe é àwọn ní rọwọ́ mi ń ṣe bá mi sàhìhù alimọ́tò ìbá àdáwọ́ mi sàhìhù wọn wọ́n rọwọ́ mi bàzáàrù kásìrọ̀ ìmáàmù bàzáàrù náà mú àmú kásọ̀rọ̀ àwọn ní àdáàlù alàwọ̀ káyírí kàfà ìlì àdáàlù tó kù yẹn ká àìlè ìsorí àdáàlù alàwọ̀ káyírí ẹ ń bá tọ́ka dáadáa sọ fún yẹn bí ẹni tó ṣe é náà ni wọ́n ní ìrọ̀wá kò sọ̀rọ̀ láti ìlú kẹ́lí ọ̀nà ọ̀sọ̀ ọ̀sọ̀ hadith bá lọ́dọ̀ sàn wọ́n hadith sọ ní ìlú ìrọ̀ yìí ìwọ́n wà lọ́wọ́ sọ pé hadith sọ ní ìlú ìrọ̀ yìí ọkọ̀ hadith mi ló mẹ́rin méjì ní ọ̀ka ẹ̀ka tó mọ̀ lọ́wọ́ ìṣọ́ àlọ́ ìṣàlàyé ọjọ́ tó lọ. àdìsí tó tẹ̀lé عن أبي هريرة رضي الله تعالى عنه لقد أبو هريرة رضي الله تعالى عنه قال هنا النبي صلى الله عليه وسلم كما دعا إلى هدى أما في يوم مكة في مكة كان له من الأجر مثل أجور من تبعه يوم نيلي ليسا كما تبتلي tí wọ́n bá ní lónìí mọ̀ ní láyé àkùtù láyé gàmìnà ìjúrí ìṣẹ̀lẹ̀ ẹ̀sán tí òun máa ní òní jẹ́ ẹ̀sán tí wọ́n kù yóò tẹ òkú kiri wa wọ́n ní wọ́n máa ń dá ìdàgbọ̀lá láti ẹ̀ bá ti pe àwọn èèyàn síbi àmì kan kúrò ọdẹ bá wọn ṣe wá lọ sí wọn pa àwọn èèyàn síbi àmì àwọn èèyàn wà ní ẹ̀sìn wọ́n wá pe àwọn èèyàn kó ní ẹ̀sìn àwọn èèyàn wà ní súnà wọ́n wá pe ọkọ̀ òjì súnà tẹ́wọ́ bọ́ ní ìdíjà alábìnrin kan alẹ́ yìí nínú ẹni kéfù yóò máa ní ẹ̀ṣẹ̀ lọ́rùn yusuf àfáàní mọ̀ ní sábà àwù irú ẹ̀ṣẹ̀ àwọn sábà tẹ̀lé wọ́n bá fi pọ̀ sí ni ah lọ́dọ̀ mọ́jà sórí ibú ẹ bá àlò ah oníkúlẹ̀ ẹ̀wọ̀n o àwọn ọmọ jára lọ́dọ̀ ọlọ́run jára àwọn èèyàn wá tẹ̀lé gánà wà fọ́ àwọn adìkiri wọ́n ṣé mo wọ́n ọmọ tó bá wà mí àwọn afọ àbọ̀tí tó dáadáa ọmọ tí a fẹ́ dáadáa ni àfihàn fún wọn wọ́n mú àkàwé kan wá lẹ́yìn jẹ́mẹ́ta lórí ọdún tó máa ń ṣe ní ìjẹ̀bú òde ojúde ọba wọ́n nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ ọdún yẹn ẹnìkan gba Islam kèké rí ẹlẹ́bọ ní tẹ́lẹ̀ mà tó wá gba Islam nígbà táwọn àgbọ̀ ẹ̀bọ wọ́n máa ń gbọ́ ló lọ kí ọba lásìkò ọdún ẹ̀bọ wọn wọ́n gbọ́ ijó láwọn tó bá wọ́n gbọ́ jọ bàbá wa gba ìgbà wọ́n wá transfọ́ọ̀mù tí wọ́n ṣe lásìkò ọdún ẹ̀bọ wọn ọwọ́ àtúntò iléyà tó bá bẹ lókèjì àbọ́dọ̀ kẹta iléyà irú táwọn ọmọ ń ṣe lásìkò ìjà ìléyà yẹn káwọn náà mọ̀ ń fi irú rẹ̀ ọba sàmùsùn wa ń tó àjọ wọn wà lọ sí ìdíjú di ọba wọn lọ mọ jó ọba ní gbogbo ọjọ́ ilé ọjọ́ kejì iléyà wọn mọ jó wọn mọ jó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lónìí ojúde ọba yẹn ó ti fẹ́ dàbí ọdún ọdún ìjẹ̀bú òde lọ́dọọdún tọ́lá wọn ti ká yọ ọdún ní ṣe kò tó sùlámù fún ọbẹ̀ ó ti di ọdún gbogbo ọmọ ìlú ìjẹ̀bú òde kódà àwọn iléeṣẹ́ bíúrì ọlọ́sí wọ́n sponsor ojúde ọba nìkan àfọ àwọn ọmọ ìyẹn o bàbá ẹni tó dá tó kẹ́ lẹ̀ tó dá lẹ̀ nígbà tó dá dídá yẹn lẹ̀ ó lè kéré lójú ẹ̀ ó ti wá ní ìṣẹ̀lẹ̀ kan lónìí ẹ̀wọ́n wá tó àwọn èèyàn tí wọ́n wá láti ìlú èkó tó wá sojú ti ọba tí wọ́n rà àwọn tòbákò gbàgbà àwọn tòbákò gbàgbà báyìí tí wọ́n rà wá táwọn obìnrin ti sọ̀tọ̀ lù sẹ́sìn sọ̀tọ̀ lù táwọn fún wọn fi sí àwọn ará dúdú

tí àgbà tètè kọ̀ǹtúrò rẹ̀ gbogbo òun yóò jóná àbẹ́mọ̀ mélòó lè jóná ni ó ṣẹlẹ̀ náà lamẹ́ríkà lẹ́nu jọ mẹ́ta California ní àríkà gbogbo olúwo ó fẹ́ jóná tán níbi tí lẹ́yẹ ti bẹ̀rẹ̀ lọ bèrè rẹ̀ ní pápára ní bọ́ọ̀ bí jà ṣe ní yẹn paraba yìí ní tẹ́ bá tètè wá yóò di lamọ̀ yìí lọ́wọ́ tẹ́ bá lọ jáde jà kan rẹ̀ tó tó jí bá lé ìwọ́ ọ̀rẹ́ yìí káwọn wọn ṣe ẹni tó dáná yìí tó dáná lọ́dọ̀ lọ́wọ́ tó lè lọ́dọ̀ tó ṣàtúnwò wa onímọ̀ dáhà ìlà ìlọ́lá aláàtì ó yẹ tó bá ń pèsè tó bá ń lò gan káwọn alẹ́ yìí ti nà ẹ̀ṣẹ̀ yóò mọ ní ẹ̀ṣẹ̀ lọ́rùn nítorí àpapọ̀ ìkàbá àbò dèjì ẹ̀ṣẹ̀ àwọn tó bá wọ́n jọ mọ pé àwọn tó wọ́n ó bá ṣe ń pọ̀ sí òun tó náà mọ ní oníláyà ń kó sùn láti kàbí àtàbí ní ṣe à ẹsẹ tí ò ní ní ẹsẹ tí wọn ló bẹ̀rẹ̀ kó kéré máa onírọ̀ wá mú mú sí wọn pẹ̀lú ọní wọn mú mú sùn àtàwọn afá mi láwọn afá aláàjì sùn wọn lágbà wá nípa ló ní ṣe ọlọ́run sàhádà àdíjì lọ́dẹ ọlọ́run sàhádà á sì kọ́ níbi sàhádà ilé wa wọ́n sọ àdé sàhádà tó ní wọ́n lọ́ sàhádà á pàtó fẹ́ sọ àlàyé àyà ìlú sọ́ọ̀tù sàhárì ìgbàtọ́lọ́ wá ní kú àkúsàkó wà ní ìtúndára ìgbàtọ́lọ́ wá ní ẹ̀sùn ẹ̀mí ní àti ẹ̀mí ní àwọn ará alẹ́ ní ẹ̀sùn wọn kó níbi iná àdìwá túnmọ̀ ara ẹ̀ pé ìtumọ̀ ní pé àdìmú àbí kúmùlùkọ̀ àdìmú àbí kúmùlùkọ̀ ẹ̀mọ́ fún àwọn ará alẹ́ ní tó dáa bàbá ọkọ ìyàwó ẹmọ pàwọ̀ ìyàwó yín lẹ́kọ̀ọ́ nínú àmọ́nà pọ́pọ́ ìyàwó gbà òun náà ni pé ó gbọ́dọ̀ rí pé òun pọ́ ìyàwó lẹ́kọ̀ọ́ wọ́n ní ilé ọkọ ilé ẹ̀kọ́ ní fúyàwó ẹ̀kọ́ tó wá gbàdú pọ́pọ́ ìyàwó lórí ìfọ́yàwó rẹ̀ òun náà ni ẹ̀kọ́ nípolú ẹlẹ́lẹ́dẹ́ sàfihànà àti ìpàdánù ilẹ̀ Muhammad sọlọ́lọ́rọ̀ àlè ọ̀sẹ̀lẹ̀ ẹ̀mọ́ pàwọ̀ ara rẹ̀ yín lẹ́kọ̀ọ́ ẹ máa kọ́ ọmọ ilé ẹ̀kọ́ ẹ máa fi àwọn ará lé nílẹ̀ gbansusu ee obìnrin ní ọdún ọjọ́ kan ní ilé ìyàwó ọkọ ìyàwó mú tó kéwú owó tó kéwú ìgbọ́n kò jẹ́ kí ìyàwó rẹ̀ mú tó kéwú ẹ̀yìn rẹ̀ fẹ́ fẹ́ kéwú tó owó owó tó tó yẹ nígbà tí ìyàwó yẹn bá ya ọmọ lọ́wọ́ ó rí kó ní kéwú yẹn lò bó o tó ń mójútó kéwú máa ń gbáàlì ìyàwó rẹ̀ náà máa ń gbáàlì àwọn ọ̀hún. ẹmọ fà àwọn ilé kí wọ́n nìyẹn atọ́kọ́ àtìyàwó ni àtìyàwó ọjọ́ wa kíláàsì gbà mí ti ìyàwó lè fi ọkọ lóde tẹ́ẹ̀sì mi ọkọ ló gbé yàwó pé wọ́n ló gbé ní mílíkà ẹ̀jẹ̀ ìjọ bí ni kí ó ṣe wọ́n nìyẹn àjọmọ́ kéwù àjọmọ́ kéwù bọ́kọ̀ ṣe ń ra tíà ìyàwó náà ra tíà ṣe ìyàwó náà ṣe ilé gidi nìyẹn ìṣẹ̀lẹ̀ táàtì máa lọ fi tiktok ìmọ̀ compete àbú tẹ́tíwó kọ́mẹ́dì kan tó jáde ìyàwó mọ̀ ọkọ̀ ọkọ̀ tó tó kọ́mẹ́dì kan àwọn kọ́mẹ́dì lẹ́yìn jẹ́ wọ́n àjẹmọ́ lẹ́yìn tiktok lọ́pọ̀ àti ìyàwó ó ti bẹ́ẹ̀ méjèèjì jọmọ ẹni tó kọ́mẹ́dì kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ Ah, àwọn olùlà àwọn àtàwọn afọ àwọn olùsí ẹ̀ẹ̀gbọ́ ẹ̀wò gọ́mẹ́tì rẹ̀ ń lò tó máa jáwó yìí bàtò bá mọ pé ìyàwó rẹ̀ ó mú ojú gọ́mẹ́tì lọ yóò mú ojú gọ́mẹ́tì lọ yóò mú àwọn mọ́tí motivational speaker motivational speaker lọ́wọ́ ń lè wọ́n motivational lọ́wọ́ pé àwọn motivational làwọn wọ́n kọ́ ti abẹ́ wọ́n kọ́ kó sọ́kọ́ ìyàwó rẹ̀ pé àwọn ọmọ yìí da pé náà ní jùlọ pé náà ní kìnnì kan ká ó ti lé jọ ìyàwó rẹ̀ sọ ọ̀gá àbúrò ẹ̀ wá àwọ̀dọ̀ àwọ̀dọ̀ tó kiri lẹ́tọ̀ọ́ wàhálà ti gbé gbogbo wàhálà ti gbé àwọn obìnrin kan bẹ lórí Facebook lórí Facebook bọ́ọ̀sì ìfẹ́

ní kíni fẹ́ràn olórí pítọ̀ gẹ̀rẹ́ muslim supers ẹni wọ́n àmì ilé náà tuntun ó tún lé wọ́n ó tún lé wọ́n lè lóbi lé lórí wọ́n lè kó lé ọkọ̀ nínú mi gbádùn ọkọ̀ balẹ̀ fún ọgbà fún àti fún gbogbo fẹ́ lọ́fún ó tún ọkọ̀ fún pé òun gbádùn ìyá yíyá ó sọ́fà ó sọ́fà ó omi ìdìní tọ́ náà yóò dáa ó sọ́fà lóòótọ́ tó tọ́ ọmọ ìjìmá ní tí èkó ọmọ ìjìmá lọ́dọ̀ ọkọ̀ pàtó bá sún ọkọ̀ nígbà tí ìkẹ̀ jáde ni àwọn dáná sọ̀rọ̀ àwọn bẹ̀rẹ̀ lórí lórí ìdílé tàbátàbẹ̀ sọ fún ọ ẹni gbọ́dọ̀ sí kí kúrò làárí ṣùgbọ́n tó ọkọ̀ ìyàwó ló ń bọ̀ ọkọ̀ ìyàwó wá sí ọkọ̀ tó wọ́n tẹ̀ ọkọ̀ ìyàwó ti tí wọ́n ti kí ẹ alábìíní àgbẹ̀yìn fúnra yẹn tó ọkọ̀ ìyàwó tí ò kí ẹ tí ò bìkítà nípa píṣọ́ ọ̀pẹ́ẹ̀tì ìyàwó rẹ̀ Òbí tí àwọn òdòdó lọ lórí ìjáde ilé ìjẹ́ nígbẹ̀ lọ́lè bá láàrin àwọn obìnrin mùsùlùmí kọ́ tó kí ẹ̀. Obìnrin mùsùlùmí láàrin àwọn ọkùnrin ilé bá lọ́wẹ́kẹ̀. Ọkùnrin tẹ̀gẹ̀lẹ́ ló ń sọ ayé tó ń bá tẹ̀ láà ọkùnrin ẹ bá akẹ́rẹ́ bì. Báńkì. Mo rí ọlọ́pàá ẹ̀fẹ́ mi bá wa ìwé ìwé ìwà ìdápẹ́tẹ̀ láàárọ̀ ọlọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ tẹbárẹ́lẹ̀ àbá ìtẹbárẹ́lẹ̀ ẹ̀mú sí ìsọpẹ́rẹ́lẹ̀ àwọn tó bá pẹ̀lú tó sọ pẹ́ ẹ́ ẹ̀rẹ́ ẹ̀rẹ́ láàárọ̀ ọlọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ wọ́n ti ní kí ìyàwó ní skúlà yàwó tó sílẹ̀ òun lọ tàbí bá lọ́pàdé ọlọ́pàá wá akọ̀lùkì náà wọ́n sọ̀rọ̀ àwọn abúlé náà rẹ̀ kílọ̀wọ́pọ̀ láàpù àbí láàpùtì tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú káwọn obìnrin ẹlẹ́kàwà sí gbogbo àmáìkì láwọn ọmọ ẹ̀ ìdó dáwà tó nígbà àwọn èsì ni ọmọ lẹ́wà ìlànà tó ìmọ̀ sí aláàkí ìpẹ̀lú ìpẹ̀lú wájú wájú lọ́pọ̀ ọ̀pọ̀ wáyìí nínú fún ní skúàlù ọkọ̀ ilẹ̀ ẹgbẹ́ ilé ló sọ ọ̀rọ̀ àwọn tíjà tó lẹ̀ láwọn òwúrọ̀ àìsí ẹlẹ́mù tó wọ́n lójú lẹ̀ ẹlẹ́mù lọ́wọ́ rẹ̀ pè yẹ̀rẹ̀ yẹ̀rẹ̀ tó tún kò ká sọ́wọ́ ìrìnwọ́ rẹ̀ ó ti yẹ̀rẹ̀ àwọn ọkọ̀ dẹ̀ lẹ́lẹ́ ìdí nẹ́mọ̀ ìdí nọ́mọ̀ fẹ́ àwọn obìnrin náà káwọn náà ní freedom ní freedom wọn ni ẹ ọlọ́ kó ṣàánú ọba ọtọ òbí wa sí kó pọ̀ àwọn òbí ṣe máa ọkùnrin bá ti dá omi yóò dá ọkùnrin táwọn ọkùnrin bá ti dá ọkùnrin yóò dá ṣùgbọ́n wọn máa wọ obìnrin yẹn ra yà fún ìyá gẹ́gẹ́ ká tó ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ nípa ìta abádébẹ̀ ni alimu alihi kó mo lè kọ́ ìrọ̀ ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ pẹ̀lú pẹ̀lú pẹ̀lẹ́kùtù ẹ̀mọ́ jẹ kókó lọ́rọ̀ mi ní gbọ́wọ́ àti kó jílé kí ti gbé yẹ́ kò ní wú ọlá jíjọ́ yìí ó tó jẹ́ tí kaba ti wú ọlá tilẹ̀ ẹ mọ̀ tó ṣe yé yé ẹ̀ ó ti yé ẹ mọ̀ tó ṣe yé yé yé yé yé yé tí ó fi tó ti yé báyẹ̀ ẹ bá lọ lẹ́gẹ́ ẹ́ ó ti tó jẹ́ ọlọ́run náà àdéhùn sọ yìí ó mọ̀ kú ọ̀rọ̀ àdéhùn náà sọ yìí ó mọ̀ kú مصنع كده علي بن أبي طالب أن رواه الحاكم موقوفا أقال صحيح على شرطهما وما كان صحيح لدي شرط البخاري في مسلم وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته Thank you. àti àwọn ẹ̀gbọ́n ọlọ́sùn ẹgbẹ́ ìgbà láti ìlú ìgbà tó Ààrẹ Ìbàdàn jìnà rán, tí ẹ̀bá ń pẹ̀sẹ̀ fẹ́ ìdàdà tó bá ń sáré ìyẹ́ ti rájẹ̀ ohun. Ẹgbẹ́ Ààrí àmì Thank you. Ẹ̀sìn yá ṣe lẹ́yìn ọ̀la ọ̀sán ọ̀gbìn tó wà lẹ̀. Àbíkẹ́ pàmí èdè pọ̀ sí ìṣọ́. Aláàrẹ̀ náà tó bá yẹ kí nígbà tó bá ní kọ̀ọ̀lù náà. àlejò ìyá yẹn bíi pé bàbá kan ìyá kan ló bí wa ìyá kan ló bí wa àgbàwà kan ló bí wa ó sáà fi ìgbà wọn dáná. Aládùn. Ok. Alẹ́ ìgbà tó ń jẹ tó fi yẹ kó ń jẹ nínú ìgbà ẹ̀yìn ibi tí lára rẹ̀ lọ bá òfin òfin náà bá àbí ìlú pẹ̀lú ìlú ìjọba rẹ̀. Náà, ẹkùn tí a dá, ọmọ yẹn wá dé bẹ́ẹ̀ tó sì wá jẹ́ débi kan kí ni ká ṣe bí wọ́n nítorí ṣe sí ṣùgbọ́n tó dáa àdìsùkì náà ní ká gbà ṣe é àdìsùkọ́lá pọ̀ fún un. àlọ́gbà Muhammad sallallahu alaihi wasallam tí ẹ bá dá oko oníkẹyẹ bá jẹ́ ńlẹ̀ ọmọ ìdí ènìyàn kan wá jí mú níbẹ̀ àwọn kan àjálù tẹ̀lé òkú rẹ̀ tí ẹ bá ṣe sùúrù lórí ìtúbàṣẹ òkú yóò mọ̀ jẹ́ ọ̀dàpọ̀ fúnyàn yẹn gbọ́dọ̀ ṣe sùúrù torí pé àsọ́rù ẹ̀yìn àsọ́rù yẹn lè fúnyàn ètò ìpàdé ẹ̀ma kọ́kọ́ da yẹn lè tán kí ẹ̀ wá tó wá ibi tí ọ̀dàpọ̀ yẹn kọ́kọ́ gbà ápẹ́lẹ́ èyàn tó èyàn dáhùn fún bí éka mẹ́wàá àgbàdo ẹ̀kàdébẹ̀ láàárọ̀ ọjọ́ kẹ̀kẹ́ wọ́n ti jẹ́ lọ wọ́n ti jẹ́ fún èékà péré ẹ̀fún yẹn ah, tí wọ́n ṣe kí ni ṣé wàá láwọn fúlàní ẹ̀gbá wọn kí ẹ̀sùn ọlọ́jẹ́ ìgbàgbé kí ẹ̀sùn owó èèyàn tí ẹ̀ bá tó owó èèyàn tí ẹ̀ bá ti gba yorùbá oṣù láì ní ìṣẹ̀lẹ̀ ẹ̀ wá tó owó mi ẹ̀ bá bá bá lẹ́jẹ̀ iye báyìí ní owó ẹ̀ oṣù láì ẹ̀yẹ́ dẹ̀ ìlú ọ̀ṣẹ̀ ah ìtẹ́sí yóò dá ọkùnrin kan

tó bá ní ìdí pé ó níbi ìdí kó sọ fún mi kódà kó lè bá owó tó ń dá oko tó kókó jẹ ilé àti pé ọlọ́run dá lórí ọ̀rọ̀ àlùwárà ní sọ́jà rẹ̀ kí ni bẹ́ẹ̀ lè rí ẹ̀? ok ok èyí á máa gbé tètè àtiwájú ilé yẹn ẹgbẹ́ sọ́wọ́n kò járí ẹ̀. kàkà bẹ́ẹ̀ gbé pàmò lè ní ẹgbẹ́ tí wọ́n ti lè ní bàbá tó gbẹ́ ìka yẹn tó bá gbẹ lórí ẹgbẹ́ tó bá di bàbá kékeré ga àyè wọn tó wọlé ẹ̀ka ọmọ gbogbo àti ẹ̀wà ọmọ gbogbo ẹ̀ gbogbo ọtọ́ fún mi bẹ̀ yẹn tó bàbá yẹn bá lọ sá wọ́n tẹ́ fún mi wọ́n tẹ́ fún mi yẹn sákọ̀tù jàre ẹ̀ tó bá wáyé báyẹn ẹ̀dí àníyàn yìí pé ẹ̀mọ̀ yẹn yẹn lọ sọ̀tù ká yẹn ẹ̀rọ wọ́n bá lè ti wọ́n bá yẹ pa ti pa kò ní tẹ̀sán kò ní so ẹ túlẹ̀ ẹ sílẹ̀ fáwọn ìtẹ́wá fẹ́ tì ẹ tì ní títí pé afẹ́ kó sùn sí i sódà táwọn èèyàn bá fẹ́ tán wọ́n rò pé padà dáa a lè fi kàga pọ̀ pẹ̀lú àlẹ́ pé afẹ́ kó sùn ẹ̀rọ agbẹ́gbẹ́ ẹ̀rù àwọn ayírajú bá ń gbé a máa ń lọ sí orí orí sálọ dùn sún omi látago mẹ́rin ago mẹ́rin ìdájí sálọ dùn sún sálọ lógún pẹ́pẹ́ tó a ti dé akọ̀tọ́lọ́lọ́lọ́ ẹ̀yẹ́ tó dé àwọn tó ní kànga yẹn wọ́n bá tún àwọn èèyàn rẹ̀ kí wọ́n kọ́ fún ìwọ̀n ìgbà aláda tó kànga tí ẹgbẹ́ síwájú lé ẹgbẹ́ síwájú ẹgbẹ́ lé ní ẹkí lẹ̀ fáwọn èèyàn kọ́mọ sí kí ni kọ́mọ sàmẹ́gbẹ́ kódà tẹ́ẹ̀bà sí lé ẹ̀rù sọ́fẹ́rẹ̀ pé ẹ máa náà àwọn èèyàn fún mi o ẹ máa náà àwọn èèyàn fún mi sọ̀rọ̀ jẹ́ fún bá kọ́sù jẹ́ àríyá fún ọlọ́run sára. Now. Owó. Thank you.

Kí ni ìbéèrè yẹn? Ẹ̀kí ìgbàgbíyà fún ìyá. Sókí bẹ̀rẹ̀ látòrí lẹ́ẹ̀kejì ẹ̀yìn lè sí ìgbàgbíyà. Kàkà ẹni pẹ́ ló sára mi. Ìgbà tí a ní wá fún ọ̀fẹ́ ìṣàlọ́. Kí lára ìrọ̀ bá yà mí òsì tó burú bẹ̀ bàbá yóò tó ọba yà wọn lọ sọ̀rọ̀ àná lórí pé mọ́sálásí kan wó lulẹ̀ mọ́sálásí tó eléyìí ìmọ̀mù tó ń kí olè ní sunna onídìjà ni wa èyí lè má jẹ sunna báyìí lọ́sùn ìmọ̀sí dídà mọ́ àbàbà wa káàrẹ̀ lórí oníṣó sunna ṣùgbọ́n ààrẹ ìgbìmọ̀ lójú dídà tó ti yé ìdájọ́ ìmọ̀sọ̀ tó akójú dídà ni tí wọ́n sáré tó gbìyànjú tó jẹ́ kí máa mú tó jẹ́ súnà máa kí o tó wọ́n gbà tàbá ń páyà wípé tàbá tún mọ́sálásí yẹn kọ́ dídá ẹni wọ́n mọ̀ ṣe lọ a lè má tún kọ́ torí pé kọ̀kọ̀ sí ẹ̀ lẹ́tọ̀ọ́ kan ètì dára láti tilẹ̀ yẹn tó jẹ́ pé ká kọ́ mọ́sálásí ilẹ̀ ká mọ̀ sí dídá rẹ̀ kọ́ra yóò tún máa gbà ládàkejì yẹn ni pé èyí máa dẹ́ṣẹ̀ yìí pápẹ́ ní ti ká máa ń ṣe wà sílẹ̀ ní mọ́sálásí yẹn tẹ́lẹ̀ pápẹ́ rẹ̀ wọ́n ṣe wà sí kàmbẹ̀ owó awo ẹ̀tún atukọ́ ẹ̀tún ẹ̀tún tukọ́ ìkérégede ẹ̀tún táyì sí inú àwọn olùwàsàn gbádùn á àwọn ti dá a báyẹn wàtí wọn gbọ́dọ̀ àwọn ọlọdà adá ní ìsìn ẹni tó kún mọ bá fún ẹ náà yóò tún lọ ọdọ ẹdá àwọn àjọ Ọlọ́run ọba tó yóò yà sílẹ̀ wọn bá bá nígbè ni pé a bá tó kọ a lè rí mọ́mù yẹn kọ̀ntró a lè bá wọn sọ pé kí wọ́n jẹ́ kẹ́ ìdí jósù àbí a lè bá wọn lọ́kọ́ stop dídà yẹn fọkàn wọn bá balẹ̀ pé yóò ṣe ṣe bẹ́ẹ̀ a lè ṣe bọ̀ tá a bá fẹ́ yàrá pé a bá kọ tán dídà ó ti mọ ẹni lé sí bẹ́ẹ̀ kí ẹ mọ̀ kọ́ ẹ lọ sọ̀rọ̀. ti lójú túnmọ̀ padà àwọn jáde àtúntò bóyá ní bóyá lójú yẹ pé àwọn bàbá yẹn náà ọ̀pọ̀lọpọ̀ wọn pé nígbà tó wà ní ìpè àwọn ọ̀rọ̀ sọlá ní jáde sí àwa lọ́wọ́ kó jáde máa jáde wọ́n máa lọ bí wọ́n wọ́n lójú tẹ́lẹ̀ kan wọ́n padà padà ló fi kí àbàdà àti òun tẹ́lẹ̀ tọ́ba yẹn ní àwọn obìnrin wáyé gbà Ọdúnjẹ náà fi lọ́wọ́ pé ṣé oríṣúná wọ́n ni wọ́n wọ́n ṣe wọ́n ṣe dídà. Àwọn bàbá kan rẹ̀ pé yàtọ̀ sọ, àwọn náà bá wọn apá wọn pé ààrẹ ṣàkóso wọn. Adẹ̀ ní fẹ́ẹ̀sì ni wọ́n dáadáa. Bàbá ọmọ wọn ní ẹgbẹ́ tó mọ̀. A ní fẹ́ẹ̀sì lórí wọn àwọn ló kírun fún wa ṣùgbọ́n bá bá fẹ́ sọ ọmọ yìí ló súnà ṣùgbọ́n kò fi súnà bá fẹ́ sọ ní mọ́kìtì yẹn wọ́n sọ wọlé kódà ó ti sí ìgbẹ́lẹ́ pé àwa ti kírun báyìí bàbá òkè bàbá ìsaka tó ń pẹ̀lú wa ẹ̀fọ́ wa wọ́n ní bàbá ìsaka tó fún wa láti tuntun tó tó fún wa láti tuntun tó àwọn mẹ́fẹ́ láti kí n máa sọ wa láti tuntun tó ń lọ àwọn náà àwọn ọmọ ìdílé mo tún ní experience yẹn mo tún sọ̀rọ̀ lọ́wọ́ báyìí experience mi lọ́wọ́ bàbá yẹn mo ní lọ bàbá yẹn mọ̀ ní náwà the same time sábà kì í ṣe ọ̀rọ̀ àdìsí ní sẹ́sẹ̀ wọ́n jókòó sí wa ni wọ́n mọ̀ bèrè bèrè wọ́n bèrè bèrè táwọn wá jẹ́ àyè àwọn aláfa ó mọ̀ jùlẹ̀ ó mọ̀ jùlẹ̀ ni tó bá tún dé ìṣáàmù ó tún fọwọ́ bèrè ní ìjọba á ti gbé bàbá áàpù wa ọlọ́run ní ìjọba pẹ̀lú tó burú bẹ́ẹ̀ so influence ni torí gbẹ̀yẹ gbogbo kí ní bọ́sọ̀ abá lè ṣe fún bọ́sọ̀ sí yẹn a máa ṣe fún torí káàbọ̀ pé indirectly àwọn àwọn ní ìtàn ẹgbẹ́ tó sọ àṣejì ìdíbla àwọn ní pé ẹṣin ní ìzọ àlá kódà àwọn jẹmọ́ ìdókù wọn mọ̀ sí bàbá sí yẹyẹ pé àwọn ọmọ ẹ̀dá sọ̀túnrọ̀ rẹ àwọn ẹlẹ́dàrí rẹ ẹgbẹ́ lọ́sìn ṣe táwọn ẹgbẹ́ ẹ bá wa kírun ṣe ilé ilé ìgbé wa pé àwọn alájọ àwọn ní ọláwọ̀ ní jẹ̀rọ máa ta àwọn tó nínú àwọn bàbá kúrú bàbá yìí máa ń dùn mọ́ sí iṣẹ́ kan náà rẹ̀ mo máa ń dúró lórí sínú yìí pé àádùn lè máa sábẹ́gbẹ́ nìjó ọ̀rọ̀ pé ìwà bẹ̀rẹ̀ wọ́n gbà fún àwọn ará fẹ́rà tí àbí ẹ̀tọ́ sì bá ara rẹ̀ ara ta máa ń jà fún mi ìmọ̀mù mọ́sára tiwa ẹ̀yẹ́kẹ́lẹ́ èyí làwọn ìlú ọ̀tọ̀ àti ìmọ̀ ẹ̀yẹ́kẹ́lẹ́ tójú bàbá máa ń pé mo fún àwọn ọjọ́ wáyé wọ́n máa ń dùn sí kẹ́ inú wọn máa ń dùn sí so wọ́n ní pé kí ló máa fẹ́ gba wọn láti lọ́wọ́ àwọn akàfẹ́ ti òdodo nílẹ̀ adẹ̀rín dáwà yẹn ṣe àìrọ́rùn rẹ̀ tàbí àìrọ́rùn àrídáwà yẹn ṣe tó tí kò kọ́kọ́ sí rọ́bà èyí ó kú lọ́wọ́ màkúndẹ́fẹ́ ti káàkiri ẹ̀sìpẹ́ṣẹ̀ tọ́lọ̀ bá fún bàbá wálé tẹ́lẹ̀ bàbá wálé tọ́kọ̀lẹ́ tó bàbá tó ṣẹṣẹ̀ ọkọ̀ bàbá wálé sọ̀rọ̀ ọdẹ ṣe ẹ̀sìpẹ́ṣẹ̀ ọkọ̀ kìí fún wa nínú bàbá tó dùn pé bàbá ẹ̀yìn ìbá ẹ̀yìn lẹ́sìn mọ̀ ìjì máa kúrà mọ̀ pé ló ti di bàbá bàbá àtẹ́sí ló ti lè ní fún kókó tó wá padà bọ́ sọ́wọ́ àbúrò fún ọmọdé ìlà ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n gbé ìgbà dé lórí ìgbà tí ó jẹ́ ilẹ̀ ẹni yóò sọ bẹ́ẹ̀ sí ilẹ̀ ilé orí bá mi ìjọba ẹ̀ àwọn ẹ̀bá wò pé káwọn ti tó wọn dé ládá sí ọ̀gá mi kò ó wọ bẹ́ẹ̀ ìwé náà la sọ lẹ́kẹ̀ẹ́ yẹn ládá yẹn àwọn ilẹ̀ bàbá wa rèé ẹ wá sílẹ̀ ẹ wá sílẹ̀ ẹ wá sílẹ̀ bàbá ìwọ̀n bọ́dà ní bàbá àwọn tó wọlé ẹgbẹ́ ìfọ̀sọ̀ mẹ́ta ẹgbẹ́ ìfọ̀sọ̀ mẹ́ta ṣé kàbọ̀dá ń sọ sọ́wọ́ ẹ̀yẹ́ ìjọba ìta ìfọ̀sọ̀ ẹ̀dẹ̀ká pé ìwé àwọn tí wọ́n sọ̀rọ̀ kan ẹgbẹ́ ìfọ̀sọ̀ ẹni tí ó jẹ ẹni tí ó jẹ omi àbáyé kú ẹ̀rọ gá ẹni tí ó jẹ sọ́wọ́ akọ́ta ní àbí kẹ́ni tí ó jẹ kẹ́ lọ fún fáwọn aláìní ó jẹ bẹ́ẹ̀ fún fáwọn aláìní sọ́lá ẹ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ fún fáwọn aláìní wọn bá bàbá mi wọn bá yà yóò bá wọn lè ánìyàn ìwọ alájá lè jẹ́ ní àbíyí torí pé ọmọ máa ń iṣẹ́ bàbá ni àwọn àjọ máa ń iṣẹ́ bàbá wa ni kọ́wọ́ mi sọ bàbá mi ní láàrin ẹsẹ̀ àkókò ẹ̀ lọ sí ilé tí ó lọ́dọ̀ bàbá ọmọ yẹ láti ìlú lọ́yẹ̀ ìlú ọba yìí ìlú mi máa ń pè é láti ìlú fún mi lọ ọ̀rẹ́ làwọn àti bàbá ọmọ yẹ láti ìlú ṣe ọ̀rẹ́ jẹ́ ni wọ́n ń bọ̀rọ̀ dáadáa fún àwọn náà mú mi lẹ́yìn ọba yẹ ọmọ mi wá ké ìlú bàbá tó wá sí bàbá yẹ ah! torí ọkùnrin bàbá jù wa ọmọ ọkùnrin bàbá ké ẹ ọmọ bí inú bàbá kú kébé inú wọn kú gẹ inú ìmọ̀ ìlú àwọn ah, bàbá òbí lọ rí ké sọ́dún ti kú láyé ọkùnrin kan tó lọ rí tó àgbọ́n mi nílẹ̀ inú tó kẹ̀dẹ̀ wọ́n ti yàpọ̀ ní pé ọmọ àwọn bàbá inú wọn ti yàpọ̀ ní so òun mọ̀ àwọn wá dá yìí so èyẹ́ ti ṣe ìdájọ́ pé kí ní yìí ká ṣe é kẹsàn-án ọba bàbá wa bàbá wa bàbá wa. Last question, Abi. Okay. Who asked about Ali Nara? Ìyẹn wá sí ìyàwó lórí ìyàwó èèyàn kò wá pọ́ sí ìyàn lẹ́nu á sì sùúrù pẹ̀lú ẹ̀ títí títí títí títí sùúrù yẹ tó bẹ́ẹ̀ fi di pé èèyàn ti fẹ́ máa dáhùn lọ́dọ̀ náà kí sùúrù yẹn máa ti kó tó bá gbà lọ́dọ̀ yẹn ti dáhùn lọ́dọ̀ náà kí ẹ̀ yẹn gbà lọ́dọ̀ kó yẹn lọ. kì í dẹ̀ ṣe tuntun kí àwọn èèyàn yàrá mọ́ ìyàwó wọn fúnra kéèyàn ṣe kí ẹ̀ jẹ́ yìí kì í ṣe tuntun mọ́mọ èèyàn náà yarí lé èèyàn lọ́wọ́ pépé èèyàn yẹ ní rí ọmọ ànábì lóòtù kò yarí mọ̀ lọ́wọ́ ìyàwó ànábì lóòtù kò yarí mọ̀ lọ́wọ́ tùwájú wẹlé làwọ tọwọ́ fẹ́ káwọn ìyàwó wa máa yarí mọ̀ lọ́wọ́ tọwọ́ fẹ́ káwọn àwọn ọmọ wa máa yarí mọ̀ lọ́wọ́ wọ́n tó bá tẹ̀lé bẹ́ẹ̀ ẹ̀rọ tó wọ́n fẹ́ lọ́rùn ni wọ́n fi lọ́rùn ah, ọlọ́wọ́ fi ọ̀pọ̀ burúkú wọ́n só olha aqui para ele lá. Mas não sei, ele costuma ver o rapaz feio. Costuma ver. Àwọn ọmọdé ṣe àbáwọ́ ọmọ olórí kí wọ́n ṣe àbúrò olórí kí wọ́n kò àgbọ̀ ọgbà ẹ̀sìn wọn gbọ́ pé ọmọ abúlẹ́gbẹ́já òkú òṣè yàwọ̀ yàwọ̀ kẹ̀. Ọmọ kí wọ́n àgbàfẹ́ sí ẹ̀sùn mi lọ́wọ́ sọ́dọ̀ ọlọ́run mo lọ ẹgbẹ́ bẹ́ẹ̀ ẹ́ wọ́n lọ sí kiri kan tí mo sọ̀rọ̀ gbá lórí pẹ̀lú àti wọn àti wọn àwọn ìṣẹ̀lẹ̀ lórí tí ọ̀rọ̀ kéwù náà bàbá tẹ́ bí wọ́n ní àpọ́nlé kan kọ́ máa ń ké ń gbà bẹ́ẹ̀ wà ọmọ yìí tẹ̀lé ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ tó lè tẹ̀lé bẹ́ẹ̀ ìyẹn wà pẹ̀lú ọ̀rọ̀ lọ́dún tí àwọn wá ní tó máa ti kọjá pé níbi pé ìyẹn ti bẹ́ẹ̀ máa fi ọlọ́run fi sùúrù yẹn kí ẹ ti ní ọ̀dà mọ̀ tí ò bá ti ìdílé sí yóò ti fi máa sọ lórí alákùnkùn ọba rẹ̀ wà lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ wa yẹn ó ní mí nàmọ́ láti làtàdà kúlà yájú pamọ́ sùn oníyàwó oníyàwó mi kì í já gbogbo ọwọ́ tó bá kàn án lára kì í já àjà pé kó fúláwọ̀ kò ń dọ́wọ̀ ẹ̀kẹ́ ẹnu tó wọ́n jẹ lára alábìnrin sọ níkà lọ́kọ̀ọ́ olú à ìní òṣèbù à lọ́dọ̀ àwọn ènìyàn mọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ alábìnrin sọ sẹ́ńtì ìhà ìgbà tó wọ́n níbẹ̀ mọ́ sáájú ẹ̀ lọ́wọ́ yẹn ìlú mọ̀ bá ní jẹ̀ lọ́wọ́ yẹn títí títí tó fi fẹ́ tọ̀ yóò yóò bí kọ́lọ́ ló kúrò. gírántì àti wọ́n ti lè yọ̀ lọ́wọ́ rẹ̀ ní oṣù ìlọ́wọ́ sí àwọn ọmọ tí ló kúrò kó wà pé wọ́lá tó sì ná wà fún ilé ìyẹn ọlọ́jà. Ah? orúkọ àrí anẹ́sì àti anẹ́sì kíríkèjì Nígbàrá ti jẹ lẹ́gbẹ̀ẹ́ yẹn gbogbo ọjọ́ tó bá ti rọ̀ ọgbọ́jọ́ kejì ọlọ́wà lọ́rùn kápá ọgbọ́jọ́ kẹfẹ́ ní kápá ọgbọ́jọ́ kẹwàá ní agbóṣù kejì ní kápá ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ náà sọ yìí pé lẹ́yìn ọjọ́ keje ọjọ́ kẹrìnlá lẹ́yìn ọjọ́ kẹrìnlá twenty one days àdìsíkú wa kò tó sẹ́yìn wàlẹ̀ èlé wọn ní ìjọba wàlẹ̀ èlé wọn ní ìjọba lórí sọ́sùn nìyẹn anúlẹ́sì àti ádẹ́sì alákọ̀ọ́kọ́ ni pé ìgbà kátó kọ́nà ń sọ àdàgbọ́n mọ̀gbọ́n kò ní kì í ṣe kí ni o kì í ṣe bọ̀dọ̀ nínú àlàkẹ́ tọ̀lọ̀dọ̀ yé èyí gbogbo nínú ìbéèrè yẹn ni wípé bóyá àwọn èèyàn kan láàrin wa bí náà fẹ́ pé àdà ọmọ fún lóòrùn yẹn ní ṣẹ́ta àdìsẹ̀ àdìsẹ̀ àbí àwọn ọmọ pẹ̀ fi ìtẹ̀sí àdàkùn àdàkùn àdàkùn àfọ̀yẹ́rù àdàkùn ojú wáyé ní ilé ìwọ̀n àfọ̀yẹ́ àdàbí tó bá tó bá tó ní ìgbọ̀nsá ẹ̀ ẹ̀ tó gbogbo ìwé rẹ̀ pé yóò kú orúkọ ẹ̀ náà béèrè pa rẹ̀ alàzún lọ́gbẹ́ alàzún márì oníṣẹ́jà lórí tó kí wọ́n pè é ní ìgbésẹ̀ pé anlẹ̀ mistake yẹn láàánú ni fi mọ́tò láàánú ni lọ́dún anlẹ̀ anlẹ̀ anlẹ̀ torí wọ́n yóò béèrè wọ́n yìí ó tó kù dá òun àdà torí ká ọyá àwọn ìwà ọmọ ọmọ ìwà ìjẹ bẹ́ẹ̀ ọjọ́ lọ sára àná àná ìlú ìgbà yìí nínú àwọn ọgbà yìí ti bọ̀ àbúrò àná yìí tẹ́lẹ̀ tó Aha, so ìtumọ̀ wá rí i pé Amnesty fẹ́sì ìtọ́kùn yẹn náà alákọ̀tà orúkọ yẹn anasi wà ní mabini alakẹsì àbí anasi ni nínú àwọn kẹlìmọ́ tó wá mabini alakẹsì ó ní amsi amsi àná òun wá mabini alakẹsì haula'i mabini alakẹsì ṣùgbọ́n anasi marufu'u ni ja'a anasun ra'aitu anasan sàlámtú ala anasi ala anasi yóò gba yóò gba yóò gba tẹ̀lé علامه على انه مربي والله تعالى لا شك امين Thank you. الله أكبر لا فاهم ايش يعني alákọ̀ọ́kọ́ ni pé bàbá ń fẹ́ sọ̀rọ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀la ẹ̀mọ́ fi kọ́ kankan lọ́rùn ìfọ́nà bá ṣe kéde kan fún mi máa ṣe kéde kan báyìí alẹ́gbàá muhammad sọ̀rọ̀ lọ́wọ́ fún àjò ìṣẹ́lá ó ti kọ́ ìjọ owó bẹ̀rẹ̀ aláwọ̀ máa ń pè é aláwọ̀ àwọn bẹ́ẹ̀ ṣe lọ́kùnrin ká ṣe lọ́kùnrin ìjàmbọ́dà ẹ má ti sọ pé tọ́lá wá ti kíní kan torí pé ẹ̀sán àwọn sọ fún pé tó bá ti kíní kan wàá fọ́ kíní kan àwọn nìyẹn wọ́n lọ́wọ́ ní sábàkì olúwawo ẹ̀kọ́ mi àwọn ẹ̀ bèrè lọ́wọ́ rẹ̀ alá ṣe kábà bá ẹ̀kọ́ mi ṣe kábà bá ẹ̀kọ́ yóò sì ṣe ṣùgbọ́n tí bá wà lọ sọ pé ah ti aláàbá ńlá mi nínú ìṣòro tí ó wà bẹ́ ìwé àti ilẹ̀ àádá tí a bá wà níbẹ̀ máa ní bẹ́ẹ̀ á àlẹ́ ṣe báyìí àlẹ́ ṣe báyìí ó ti wà báyìí ló yẹ kí oṣù kẹyìn tọ́lọ́ bá tó ń lànà fún bẹ́ẹ̀ tí aláàbá yẹ kí béèrè níbi bísẹ́ẹ̀sì yìí á pàdé ẹ̀kọ́ mọ́ sí ìkẹ́kọ̀ọ́ ńlá yẹ wá lọ sí ìlú ni ó ní àwọn ẹni wọn máa pẹ́ kí ni o wọn máa wọn ẹgbẹ́ pé kódà tó bá ṣe pé tí àwẹ̀ mi tí aláà bá ṣe kí n kan máa gbà rẹ̀ lẹ́sẹ̀ fún aláà sábà wà bílẹ̀ ṣe kí yọ̀ ṣé yóò bá rí àwẹ̀ yẹn gbà ṣé ẹ̀ má lọ kú àwọn èè àwọn mọ̀lẹ́bí èèyàn àwọn awúlìyá èèyàn wọ́n á gbà àwẹ̀ yẹn fún yẹn tó yẹ kí ẹ̀ bá ṣe tó wọ́n lé lálẹ́ ti tó tètè fún yẹn tó ti ṣe kẹ́tẹ́ yẹn fẹ́ bọ̀ wáyé tó wá tó tó wá jìbù ní kí ẹ̀kọ́ tó wà sí ẹ̀yẹ olùdókòwò wa àwọn ìgbèrí kí ẹ̀yẹ kọ́ wà jìbà pé o sì mọ́jẹ̀ fún àwọn àìlé tí a bá bá ṣe kẹ́kẹ́ fún mi màá kọ́ ibi màá kọ́ ibi màá kọ́ bá ti kàn ìyẹn ti ṣe mọ́jẹ̀ fún tó bá wá ti ṣe fún yẹn lẹ́yìn fún yẹn àbí lójú ayé yẹn ìwọ́n ti bá padà ṣe àwọn mọ̀lẹ́bí gbọ́dọ̀ bá ń ṣe ọ̀rọ̀ yẹn tó bá mọ̀ pé bàbá àwọn kọ́ lẹ̀ pé àwọn ṣe kan báyìí tí aláàbá ṣe kan báyìí fún ọ tí wọn bá wá pé ìlé ní ẹ̀fún ọ bàbá yẹn dára láti lè sáré lọ dára ṣùgbọ́n tí wọn ò bá bà kájọ wọn ò bà láàyè kájọ ìlú ọ̀hún lọ́sàn ìgbà ọ̀sán tó wọn ní àárọ̀ àti ọ̀rọ̀ ẹ̀dẹ́dà tó bá yá sí ìgbà báyìí ọ̀sán wọn kọ́